الحمد لله أمر بالعلم والعمل والصلاة والسلام على معلم الناس الخير نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه العلمة العملة وبعد السلام عليكم ورحمة الله وبركاته أصبحت مع الله ورحمة ọlọ́run tí ó pàṣẹ mímọ́ kó tó di ike ni ó ṣiṣẹ́ rẹ̀. الله أنه لا إله إلا الله والذكر لذنبه فقال الله نمانا وعن نمان يجي عن الشيخ وسني طلع تصيج أسلوب على كلام الله قال شيء نمان بعد الشيخ كلام قال الله kọ́ máa bá olùkọ́ àwọn èèyàn mi rere ìyẹn nílùú Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ kọ́ máa bá nẹ́bí yìí kọ́ máa bá àwọn ará ilé rẹ̀ wọ́n tẹ̀lé lórí dáadáa àtàwọn sọ̀hábà rẹ̀ tó fi kí àwọn ẹni yìí ẹni tó nímọ̀ ni wọ́n tó ń lo ìmọ̀ lẹ́yìn náà a kí àwọn tí a jẹ́ akẹgbẹ́ wa tí ẹ ṣe sábàbí wa tí a fi dé ìlú ìtìlẹ́lì ní lónìí ọjọ́ kọkànlá nínú òṣòṣò ìjà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjì ogójì ní ọjọ́ òní tó jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú ẹ̀yọ́nù kékeré àwọn ọjọ́ tó ti kó sẹ̀tọ́ ó lẹ́tọ̀ọ́ kó tọ̀nà àdètú lè máa bọ́dún lọ báyìí gẹ́gẹ́ bá níbi sọ́lọ́ lọ́wọ́ àlùfọ́lá ń fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ibi ẹ̀yọ́nù kékeré ẹ̀yọ́nù ẹgbẹ́ wọ́ṣọ́rọ̀ àyíndùnà àhìlẹ̀ ìsìláàmù. Tí àwọn ọjọ́ mẹ́ta ti ń bẹ lẹ́yìn ọdún pọ̀ mọ́ta náà yẹn, ọjọ́ jíjẹ mímu ni. Ó dẹ̀ di ọdún fàwàtà jẹ́ Mùsùlùmí. Òtí tí ó wà, ọjọ́ rẹ̀ ti ọlọ́run. Inú rẹ̀ ti ọlọ́run. Àwọn náà ni ká ṣe ìdánilẹ́kọ̀ọ́, ká kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Ìrẹ́jọ́ ọlọ́run ọba fẹ́ ju débẹ̀ ọlọ́run bá wá lo ẹ̀yin ọmọ ìyá ní ìlú ìjì ó ní sábà bí ìrẹsì ọlọ́run ọba tó ti jí lásìkò tí ìrẹsì ọlọ́run ọba fi ń lọ́lá jùlọ àti gbogbo àwọn elétò pátá láti. ìgbà tẹ́ kọ́kọ́ jẹ́ ọpẹ́ mo wù pé àkọ́kọ́ àkókò òun ní ìtumọ̀ lọ́dọ̀ tó wa aago mẹ́wàá la sọ gbogbo bí táwa bá sì ti lọ àmọ́ ń fẹ́ kó ti pé táìmù yẹn náà ni ó ti kiri ní ọ̀jẹ̀. ó dà lọ́pọ̀lọpọ̀ gàdá ọ̀hún pé lórí báyìí ó súnmọ́ kẹmà ìwà. torí ọ̀rọ̀ àkókò ní ìtumọ̀ ní ọ̀dọ̀ tiwa. torí wàá gún mẹ́wàá yẹn nísìnyí àwọn òfin tá a bá bẹ̀rẹ̀ bí irú táìmù táwa yẹn ká ti parí ọyẹ ká máa ṣèbéèrè àti ìdáhùn. torí bí àwọn tó darí tó bá padà ti gbà míì àwọn iṣẹ́ ìlú sọ pé ó ti gbàdúrò bá pọ̀ alihamudulilayi oríṣi ààyè ìbánisọ̀rọ̀ ti máa ń wáyé nígbà tí wọ́n máa ń tẹ́lẹ̀ lórí pé ẹgbẹ̀rún lábàá wájú nígbà tí wọ́n lè jẹ́ ẹni méjì. ẹni méjì dẹ̀bìrì yìí kò túmọ̀ ibú dodo òdíjọ́ dodo mọ́. ẹni fún anábì sallallahu alaihi wasallam ń sọ fún àrí ìrìn àbí kọ́lé wọ́n jọ ìpínlẹ̀ ẹ̀rù lọ́kàn mi sọ̀rọ̀ ìgbà. Ní olè fojú dé èèyàn kan tó yẹ bẹ́ẹ̀ nìkan náà ló wà ní kálẹ̀. A ti tó lọ́wọ́ àlùfáà ọkọ̀ fún àríwọ̀n àbìtọ́lé. Ọ̀dì ọlọ́run sọ̀rọ̀ àná. Nígbè tọ́lọ́run bá lóun sábà jù, ọlọ́run kẹrin, ẹsẹ̀ ń bàbá, ọlọ́run sàkànlé, ẹsẹ̀ àdúgbò. Sọ tọ́lọ́run bá fi ọwọ́ rẹ̀ tó fi ṣe ó ti àgbọ̀wọ́ rẹ̀ sí ìmọ̀nà fún ẹnìkan. Ó lórí fún ọ ìwà fún mi pípa lọ. Nítorí pé ẹnì fẹ́ máa wò ní pé ṣé báwọn afáyín náà àwọn abẹni méjì àgójọ àwọn tá a pè wọ́n náà ni ó ti dára yìí rẹ̀. Lẹ́yìn náà ni kí alhamdulillah kí ní agbágbé fẹ́ lòdì yìí, àìní àwọn ẹ̀sọ́ fún wa náà ti gbọ̀. Torí bẹ́ẹ̀, mo ti wáyé kó sí èsì ẹ má jẹ́ kájí orí bẹ́ẹ̀ mọ̀. Kálùkáwà ní kan máa já lùkáwà ní lọ́dọ̀ wa nítorí bá fi mọ ẹni tó dúró déédéé ní Islam wọ́n ní ìdá wa wáfà ó bá ti sàlùkọ́ àní báyìí àmùṣẹ. ìṣẹ́jú kìíní yóò bá fi yẹ ẹ̀ẹ́dẹ́ ti máa ní ìsúná ọ̀gá. sọkọ́ làwọn ọba àlejò alákọ̀ọ́mọ́jú kò fún wa níbi àmùṣe kálukú wa. ẹ rí irun tí wọ́n ń ká sí ìbánisọ̀rọ̀ wa ní lórí. òun náà ni pàtàkì ìmọ̀ nínú Islam. ẹni Islam yìí ẹ̀sìn ni tó ti yí pé كلهم علم gbogbo ẹ̀yà ẹ̀yà ìmọ̀ ni ọ̀pẹ́ ìlú ìkọ̀ nínú ẹ̀sìn yóò ní ṣe pẹ̀lú mọ̀ ọ̀rọ̀ àdì ọ̀sẹ̀ mi nípa àwọn tó ní ṣe pẹ̀lú tọ̀kì ìmọ̀lọ́wọ́ ọba nìkan ó ní ṣe pẹ̀lú mọ̀ débi pé símọ̀ yóò bá jù òun tí èsì ẹ̀sìn yẹn lè lọ pè lẹ́sìn. ìmọ̀ yóò fi yé èèyàn ọlọ́run ọba àtẹ́dá ni pẹ̀lú àwọn ẹ̀dá tó dá ọba àtẹ́dá ni pẹ̀lú àwọn áyà rẹ̀ ìmọ̀ ló máa fi yé èèyàn tí èèyàn bá ní ọ̀gọ́lẹ̀ sí yẹn èèyàn kẹ́ máa kọjá máa wò ní nítumọ̀ sí yẹn. bákan náà nínú ọ̀rọ̀ àjọ kan ìbò náà lọ fi yé yẹn nípa kí làwọn orúkọ ọlọ́run àwọn òròyìn ọlọ́run ọba tó fáwọn àti bàtà ara. mọ̀jú fi yé yẹn yìí pé ewu tọ́lọ́wọ́n ọkọ ọ̀gá ti pé láàrin àkùgbọ́dọ̀ fi ṣe. ìròyìn tí kò bá ẹ̀rí sọ́lá ọba sùhánà ọ̀tá alábọ̀ ibi wọn lè lọ ilé asùnmọ́ ìṣọ́sùnà fàdí àwọn òbí à. ọlọ́run ló ní àwọn orúkọ tó dá yẹn ìyẹn ní kẹ́ ẹ fi pè ọ̀dọ́ lẹ́bí náà yóò ṣe ìlú náà á ní ẹ fà àwọn ẹni tí wọ́n ń tayọ ẹnu ààlà nípa orúkọ ọlọ́run ọlọ́run ní sàgbéjọ́ ọ̀nà màdánù ìyá àmàlẹ́ ọlọ́run lérí ìyàwó wọn. ìgbìmọ̀ wọ́n á sì yà lórí àmà wọn rẹ̀. ìmọ̀ ló máa fi yéèyàn ní ya kọ̀ọ̀mà yẹ kéèyàn fi ọlọ́run ní ọlọ́wọ́ gbọgbọrọ̀. à ọlọ́run ọlọ́run ìmọ̀ yéèyàn. ọlọ́run kánímọ̀ nípa tó jíjọ sí láti tẹ́lẹ̀ ló yìí azọ tó ń fẹ́ sí lọ́hùn ni adẹ́sùn máa tẹ̀ lọ́hùn. lápẹẹrẹ níbi ẹ̀rí fọ́fọ́ láwùjọ ọ̀nìkan ah, ẹni ojú ọ̀dọ́dọ̀ ọlọ́run ẹ̀yẹ ká ní àwọn ọdún ìwòsàn ká fi pàtẹ́kù lọ́dọ̀ ọlọ́run. ìbọnú wa fi ní ẹ̀yí pé lè yí ìyẹ́ bọ ni. ìfẹ́ lomi sí ọlọ́run ọba ti hàn náà wò mọ̀ ó ti yé èèyàn bíbí ọlọ́run nìkan là á fi jọ̀sìn fún mo ní ní jẹ́ kò tó lórí káàkiri nìkan ètè ká ní sọlá nìkan ní jẹ́ jọ̀sìn. àtọ̀ àrùn owó wọlé ìdáyà ẹgbẹ́ bá ní sọ́lọ́ àtọ́lá ní sàlàyé sí àdúrà gẹ́gẹ́ alára ìjọsìn mọ̀ ni a ti yé ẹlòmíì lè ṣe ó lè wà ní àdúrà rẹ̀ tọ́fẹ́ ṣe wọ́n sọ wípé ọlá tẹ́wù èyí tẹ́wù àdúgbò ti fádùn ààrẹ tí ó ṣe ọlọ́ sọ pé yà á rọ̀tún lálá ànẹ́bì yà á rọ̀tún lálá ẹlẹ́yìn ọ̀sẹ̀ ọ̀dẹ̀ bí wọ́n kó òun ti ṣe kù lẹ́yìn ìmọ̀ lọ́ fi yé èèyàn fẹ́ nítorí fádùn àdẹ̀ǹdẹ̀ ńkọ ìwà ìdájọ́ ìjọ sinmi tó lọ́wọ́ bá sùn ọ̀tà ara ọ̀sẹ̀ àkọ́tọ̀ ọlọ́run lérí ìyàfẹ́ tí ò bá gbèkè ọlọ́run ní ẹ̀sọ̀ yìí ní ẹ̀sọ̀ ìtùbílẹ̀kùn àti إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين àwọn tó bá ti àyàkókò nàìjí tí wọn ò pè mí ọlọ́run ọlọ́run ni wọ́n wọ dàmẹ́mọ̀ wọ́n dẹ̀ sì máa yẹ pẹrẹ sínú ẹ̀. ìmọ̀lẹ́ òfin yéèyàn pé ìpayà jẹ́ ọlọ́lá pípé a kò gbọ́dọ̀ bẹ̀rù èèyàn bá a ti ń bẹ̀rù ọlọ́run ọba Mi bá rí jò tó bẹ̀rù ẹ̀ tó rédò tó bẹ̀rù tó bẹ̀rù ejò àbọ̀ bẹ̀rù ìrìnàún abẹ́kù àbẹ́jọ́ olúpa abẹ́rẹ́kù kẹ́lọ́dé ẹ̀rẹ́kù àbìjà ló bẹ̀rù ẹ̀ irú eléyà rí pé ìmọ̀ ló máa fi ní ìyẹn pẹ̀lú kánífọ́ gbọ́dọ̀ wọ́n fẹ́ bọ́ kò fẹ́ bọ́. kọ́ńkù ti fi sí ìdílé yẹn ìpayà àdámọ́ ẹ̀dá nìyẹn nìyẹn. mo ní fi yé yẹn nígbà wo làwọn máa ń dẹ́rọ̀ jáde ọlọ́run lágbára lé kábàdé ti ṣe bí àtúnṣe ni ilé yẹn ló ti máa kí àjọ àyíké islam yẹn yẹn ìmọ̀ni láì sí ìmọ̀ kò sẹ́sì ẹ̀rí fáwọn yorùbá náà máa ń sọ wọn ní ìmọ̀ lọ́la tí ní ọdún ògbé ẹ wọ àlẹ́ àbí tọ́lẹ̀ ọ̀dẹ̀ wọn kò tẹ̀lé àná nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa bóòlù àti ipa ìtọ̀sẹ̀ ẹ̀rí àtàwọn àtẹ̀sí lọ sáré bínú bí ra èyí tó bá jẹ́ pé làákàyè là máa ń ta sẹ́sìn mi ọba tó já sí pé ìsàlẹ̀ ìbọ̀sẹ̀ láàpá ìkókò la fi ń tẹ̀lẹ̀ sí sẹ́ẹ̀dì òkè wọ́n ti sùn bẹ́ẹ̀ lérí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àdìgbà àdìgbà tó ti yí pé òkè ìbọ̀sẹ̀ inú ẹ̀ lọ́pàá. sórí bá bẹ́ẹ̀ á máa rí pé gbogbo tó wà nínú Islam yẹn yẹn ìmọ̀ ni ìbágbépọ̀ ẹ̀kọ́. Islam mú wa ó ní í ṣe pẹ̀lú náà. ayọ̀ ẹ̀sẹ̀ wa tàbá wa ń sọ nípa àmọ́ yìí kí ni mo tó ń pè nímọ̀ fún ẹ̀sìn alára. ìmọ̀ máa anzalallahu ala rasulihi. ìwọ̀n tọ́lọ́ ń sọ kalẹ̀ ó jìṣẹ́ rẹ̀ ní jẹ́mà. kájẹ́sì má gbàgbé tá a bá ń sọ̀rọ̀ nípa ohun tọ́lọ́ ń sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam irun tí ọba wá sí wa lẹ́mi náà ní Al-Qur'an alákànlé ìyẹn ọ̀rọ̀ ọlọ́run. lẹ́ẹ̀kan náà inú wọn tọ́lọ́ ń sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam òun náà ní súnà. àti ìmọ̀ ìmọ̀ ní Al-Qur'an ìmọ̀ ní súnà torí méjèèjì ọlọ́run sọ kalẹ̀. ọlọ́run sọ ní sọ́tún náà ayọ̀ ogójì ó lé ọlọ́ni akọ síkìrù kalẹ̀ fún rẹ̀ nẹ́bí ìyẹn súnà ètò báyìí náà lè nẹ́bí mọ̀ọ́nù ìlà ilẹ̀ ìgbè. ó lè máa ṣàlàyé fáwọn èèyàn wọ́n là á lẹ̀ fún ìyẹn ṣàkàṣẹ̀rù bóyá wọ́n á ronú. ó fi hàn yí pé ọlọ́wọ́ ọba àlejò ọlọ́sọ súnà kalẹ̀ fún ànábì sọ́lọ́wọ́ àlọ́ fẹ́lá gẹ́gẹ́ bó ti sọ àlùfáà nìkalẹ̀ ni. òun ló ṣe wá nù àdéhìí sọ́lá làáfíà sànàtò sọ́lá ń sọ wípé onífẹ́ kò ní jì ẹlòmíràn yóò yọ tán wà lórí ìbùsùn rẹ̀ sọ wípé ẹgbẹ́ bá wà lọ́rọ̀ làwọn mọ̀ sálà o bá ara wọ o kò mọ̀ wípé kàndẹ́lì èmi èjìṣẹ́ ọlọ́run kò sí ìsìnkú ààrẹ pọ̀mí ìsìlágbó máì. wọ́n fún mi láti fàán súnlẹ̀ tí máa fi sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àlùfàán yẹn ti bẹ̀tẹ̀ lórí. obìnrin pé ìmọ̀ ni kíyẹn kó àlùfàán kó pegedé níbẹ̀. yìí ṣe irú èyí tó ń gé lóko bàlájẹ dídá kò ní láàrára yọ kẹ̀kẹ́ bálabàla wọ́n wá lọ́wọ́ bẹ̀rẹ̀ àlùfàán jáde ó ṣe wọ́n yege wà ní máa ó pé gédé kán gbé kàrámọ̀ fún bíbí yẹn. a tí a rí kà tí ní bí ara ti ṣera wọn tó máa yẹjú. a túbọ̀ súnmọ́ ẹ̀. ní kéwò òbí ní dàbí ìlú ìyẹn wàá dàgẹ́gẹ́ bí ẹyẹ bàbá dáàbò. òun ẹyẹ ayé kò tọ́ pé tó ń tọ́ ọba wí fún ní àṣọ kò dẹ̀ sí tó bá lójú òun ní ọgbọ̀n gbójú tó bá ní mú òun ní àní mú ṣùgbọ́n bí lójú wúlò kí ni mú wúlò kò sáré tó sọ́mà ni kò má. ó lè ṣe ìmọ̀ ni irun tọ́lọ́wọ́n ọba àlejò aláǹsọ̀kalẹ̀ fàdínẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlùfẹ́lọ́ àwa ti tó yé wa báyìí wípé ọlọ́wọ́n ọba sọ súnnẹ̀ kalẹ̀ fàdínẹ́bí sọ́lọ́ àlùfẹ́lọ́ gẹ́gẹ́ bó ti sọ àlùfàkàdì kalẹ̀. láyé àti ìtàkùn ni mo wá fún wa. òun lọ́rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní sọ́tún lẹ́yìn alábi pé mẹ́rin ókè òsì rẹ̀ ní afáàkì fún wa. ọlọ́run ní ọmọ ayọ́ ń fẹ́ fún àníhàwá ìhùwà ilẹ̀ wà àníbi sọ́wọ́ kì í sọ̀rọ̀ tí wọ́n bá fi rin ní sí àtọ̀dọ̀ ọlọ́run ọba à ń sọ nípa ọlọ́hùn sallallahu alaihi wasallam tí wọ́n tà nẹ́bí sọ sallallahu alaihi wasallam wọ́n fẹ́ẹ̀lọ́hùn sallallahu alaihi wasallam tí wọ́n tà nẹ́bí sẹ sallallahu alaihi wasallam wọ́n tẹ̀ kẹ̀rìírà tuntun àti wọn tí wọ́n ti lójú àtẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti lójú ayé lágbàlérò yìí ti pín wá yìí máa wáyé lórí ẹ̀yẹ tó máa wà ní ọ̀rẹ́ ń ṣe ẹ̀ka kò sí dá o mo ti ń jẹ́ súnmọ̀ nù. òun ni ìtẹ́sí àwọn olùkọ́ pé àlẹ́ àìsí kọ́ọ̀lọ́ mọ̀ọ́hù kọ́ọ̀lọ́ mọ̀sùlùkù kọ́ọ̀lọ́ sọ̀hàdàtù lẹ́yìnká ìtẹ́sí. ìwọ ti ń jẹ́ ìmọ̀ òun náà ni ọlọ́run wí ìmọ̀ òun ni àgbẹ̀bí wí ìmọ̀ òun náà ní àwọn làbí wí lẹ́yìnká ìtẹ̀wé láì ní rọ́pọ̀ mọ́tọ́ nínú ẹ̀ ìmọ̀ nìyẹn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àlẹ́ àti sílà tó yẹ àwọn sọ̀hádà lórí ẹ̀ ìmọ̀ nìyẹn. ọ̀rọ̀ àwọn sọ̀hádà nìyí wọ́n wà nílẹ̀ pẹ̀lú alukọ̀ránì bí ń sọ̀ kalẹ̀ rọ̀dì ọgbọ́n ọ̀bùtàlá àjù lárúbáwá tún ni wọ́n níbi pé sàmẹ́bí bá sọ̀rọ̀ kò ní ìdí òǹgbẹ pọ̀ tí a tún fún wọn. àwọn ọ̀kẹ́ tó bá dẹ̀ fẹ́ rú fún yìí wọ́n tún ṣèké rè lọ́dà tẹ̀lé sọ̀rọ̀ wọn ọ̀hà rẹ̀ ọ̀sọ́lá. ẹ̀rọ̀dà tọ́lọ́wọ́n bá sọ áyà kalẹ̀ ìsọ́tún àdìsáà tọ́lọ́wọ́n sọ pé ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima tọ́lọ́wọ́n pàtẹ́lẹ̀ dájú ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ yẹtọ̀ lónìí àlàmẹ́rí wọ́n sàtàlá tó pàtẹ́rì. ìyá ayé alẹ́bí na àmánù ẹ̀yin onígbàgbọ́ òdodo sọ́lù àlẹ́yìn ní wọ́n tẹ̀lé wọn tẹ̀lé ẹ̀yin náà sàtàlá tó pàtẹ́rì ẹ̀ ti tọrọ làkù. ẹ̀yìn pé ìgbà táyà yìí sọ̀kalẹ̀ àwọn sàhábà wọ́n gbọ́ ayé torí lárúbáwá di wọn wọ́n wá ní àtìmọ̀ bá a ṣe máa ń ṣe tẹ̀sílẹ̀mù káàkiri ọ̀pẹ asàlámù àlíkà yà á Rasulullah. bá a ṣe máa ń sálámù sí ọ àmọ́ ọ̀dẹ́ ìfọdùsọ̀jì àlẹ́. bó o láti wá máa tẹ̀sán lásìkò ẹ̀rí fọ́nà yẹn ti yẹ bí. lọ́sọ̀ máa ti ìjà àwọn ẹni yẹn. ọ̀rọ̀ olè lójútù ẹ̀sìn olè ní kókó láì lu ọ̀rọ̀ ọlọ́run لأن ما قبل أصدق أصدق الكلام كتاب الله أرادوا شو قلت الأرى الله إلا أن كل رجل إلى النبي صلى الله عليه وسلم وهذا النبي يقول أنت صلاة أنت صلاة القوان صلاة إبراهيمية أريد جاية وقوان صلاة الجيرة وقوان صلاة الثالث وقوان جوهرات الكلام ọwọ́ akọ́ wọn ní sọ̀láṣí lè fa ẹ̀sìn. èyí tẹ́ sọ dàdúrà nísìnyí pé bá a ní bí ìwé táìwé ọmọ sọ fáṣí àsọ̀láṣí lè fa ẹ̀sìn sàdúrà ni kì í sàdúrà. àlejò sọlọ́wọ́ àìsàn lọ́sọ pé ẹ máa sọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. اللهم بارك على محمد وعلى آل محمد كما كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أريد أن على واحد يقوم ونقال الله الله صلى قال رسوله وجدته قال الصحابة àwọn sàbí ليس lẹ́yìnsá يعني tẹ́lúwì ẹni bí náà ní ìròyìn rọ́pọ̀ وإياك نستعين اللهم بارك náà àwọn àtọ̀rí tó ń fi jẹ́ mọ̀ òun náà ni tọ́lá wọn bá nìkan láṣọ kalẹ̀ fàdínẹ́bì sọ́nù lọ́wọ́ àríwá sọ́nà àwọn jẹ́ ìlànà bí ń tọ́ka sí nínú àdéhùn Muawiya. وطريق من يولد الله به خيرا يفقهه في الدين ẹni tọ́lọ̀ ń bá ro dáadáa rò afúlágbọ̀ yẹn ìmọ̀ yẹn nìyẹn òun náà ní ìmọ̀ síra ọlọ́ àti ìmọ̀ tó nà lẹ́bi sọ́lọ́ lọ́rọ̀ àrẹ̀lẹ̀ àrẹ̀ ọ̀sọ́lọ́. òun tí yẹn bá fi kílẹ̀ àdúrà níjọ́ kìíní àná àwọn mùsùlùmí ní Madina àwọn tó ń ṣiṣẹ́ okòó nù ọ́ wọ́n wá mú ẹ̀ka kan nínú dàbídù igi yẹn wọ́n ń papọ̀ mọ́ra wọn pé kí yẹn tó papọ̀ àkàgbọ̀ wọ́n sì wọ́n pọ̀ ló fi máa wò. àníbi sọ́lọ́lọ́ àtàláwà sọ́kọ́ yẹ túká wọ́n túká bí òsì jáde nìyẹn. ènìyàn bá wù. èyí tí ọlọ́run bá sọ ń dẹ̀ yìí pé à ń tún àìdámú ìṣòwò ní tòlí yàtọ̀. tọ́lọ́jọ́ ti bá làámọ̀ rí ayé ẹ̀kọ́ ń pa ẹ̀rẹ́ ìdáhùn tọ́lọ́run ṣe ara ẹni sí nǹkan ní oṣù tẹ̀láwọ́ ẹ̀sìn. ká tiẹ̀ ní ìdájọ́ láti pẹ̀kẹ́ lò nínú ìtòsí ti ààyè kó ti tẹ̀ lẹ́nìyẹn. a kò gbọ́dọ̀ ya apá rẹ̀. ló dájú pé kì í mọ̀ ẹ̀hún tọ́lọ́run ọba sọ̀ ni ṣùgbọ́n kò wá túmọ̀ rẹ̀ wípé àlèkọ́ máa yẹ o àlèkọ́ bí mo ṣe ọwọ́ àárẹ̀ sọ àkọlé à ń sànlé à ń ṣe bàtà kí ni wọ́n ní wọ́n ṣe ń lójú ọwọ́ gbogbo oríṣiríṣi ti ọwọ́ gbogbo mọ̀ à ń kọ́ni lẹ́kọ̀ọ́ à ń kọ́ni mímọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ yìí tí gbogbo ìyẹn bá pa á sí wọn tẹ́lẹ́sẹ̀ o wọ́n ti di ẹlẹ́sẹ̀ nìyẹn lóòótọ́ yìí jẹ́ fọ́tò kìfáyà ìdàkọ́ ọmọdé lè bá wọ̀ káfá táwọn kan bá ti dìde sí i tí wọ́n lè fi tó ìsọ̀rọ̀ yẹn fáwọn yòókù mọ̀. ṣùgbọ́n tó wá rí fún gbogbo èèyàn dìde sí wọ́n ti di ọ̀rọ̀ yẹn nìyẹn ẹni tó bá já láti òníwò rẹ̀ torí wọ́n fẹ́ bà ló jẹ́ nìyẹn. nígbà táwọn odidi ìlú ààrẹ tó lè bá ní kọ́lé àwọn odidi ìlú ààrẹ tó lè bá ní kẹ́lé àwọn odidi ìlú ààrẹ tó lè bá ní mójútó ọ̀rọ̀ òkò wa. àjá ti ó ti ọ̀rọ̀ yẹn nìyẹn ayọ̀ ẹ̀kọ́ wa ṣe wá rí ìmọ̀ ọlọ́ọ̀lọ́run ọ̀la tó hàn náà wọ̀ ní ara rẹ̀ á sì mọ ẹni tó ní náà pẹ̀lú kó máa lo ohun tó mọ̀ ẹ̀rì. síbẹ̀ yẹn ló ti máa gbé àtiwájú pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tẹnu rẹ̀ tẹ́lí tí ó àtẹni tó ní mọ̀. túbọ̀ akágbọ̀ wa ìsìnkẹ́nu dára bí máa ń sòsò fáfá rẹ̀ nìyí. ẹnu dá àbíkọ́ ọ̀rọ̀ pọ̀ lásọ̀ fáfá rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run fẹ́ máa ń fi sára ẹni tó bá wù. ẹjọ́ wa ló gbójú wò ẹ lè fi ọ̀rọ̀ sàmìnẹ́bì sọ́lọ́ lọ́wọ́ àdọ̀sọ́lá ń sọ ọ̀rọ̀ wọn kéré séyìí táwọn sọ̀hádà mi sọ. ọ̀rọ̀ táwọn sọ̀hádà mi sọ ó kéré séyìí táwọn sàrí ọ̀hún sọ. jésù mọ rẹ̀ ní káwọn sọ fáwọn sàbí ọmọ tí ó jẹ́ nẹ́bì lọ. àbíkà sọ fáwọn sàrí ọ̀hún náà wọ́n mọ lẹ́yìn náà nẹ́bí sọ́mọ́ wà wàlú àyọ̀sọ́lá tó ti sàlàyé pé ẹ̀rù náà ti kọ́ mi nínú àdéhùn ìrọ̀rùn bọ̀lì fúnbẹ́yì rọ̀dì ọlọ́ọ̀bù sàlàn rẹ̀ ẹ̀rù náà ti kọ́ mi àwọn tó ń lórí nínú àwọn èèyàn àwọn ọgọ́rùn-ún ọdún tó dà nẹ́bí wà fẹ́ súnmọ́ lẹ́bí náà yẹlú náà bù lẹ́yìn náà làwọn tó tún tẹ̀lé wọn ọgọ́rùn-ún ọdún mi súnmọ́ lẹ́bí náà yẹlú náà bù lẹ́yìn náà làwọn tó tún tẹ̀lé wọn. ẹ wá wò sóòrè rẹ̀ ọ̀ àbọ̀ sẹ́yìn ni àgbàdàn bọ̀ sẹ́yìn tó ti dá sí pé ẹ máa wò yàtọ̀ ìfi gbọ́rọ̀ kí wọ́n ẹ̀rẹ́ lómi áké báyìí ẹ̀rẹ́ ní lórí ìtumọ̀ ara rẹ̀. ìmọ̀ ó yàtọ̀ sáwọn onírúurú ayé àbáwọn alájẹ à ń sọ̀rọ̀ ọmọ ń sọ̀rọ̀ wọlé sọ nǹkan tí ó kàn sọ nìyẹn. wọ́n lọ dábàá àwọn ní àwọn darwin gbogbo àwọn onírúurú ayé àwọn Adam Smith wọ́n lọ lọ wí fún wa kí lọ́kàn láti rà rẹ̀ ní ẹ̀rí lọ́rìsì làwọn yẹn náà títí yẹn la ń sọ tó nípa bẹ́ẹ̀ bí ohun tó ní ti pẹ̀lú ọlọ́mọ àti rí nìyẹn ẹ̀rí ẹ̀sìn wa ẹ̀sìn Islam rẹ̀ gẹ́gẹ́ mo ti sọ fún wa nǹkan méjì ló lè mú dúró. àlè àìmọ ìmọ̀ ó lálàyé nú lórí bẹ́ẹ̀ tágbára bá ń padà wà ẹni tí ọba gbára yìí tí wọ́n bá jà òtí máa ń bẹ̀rẹ̀ dúró nìyẹn níbi tí wọ́n bá ti ń lò báyìí á wá mú àwọn nǹkan kọ̀ọ̀kan wá fún wa nínú àwọn ọlá tó pàtàkì tí ń bẹ fún kéèyàn nímọ̀ nípa ẹ̀sìn. alákọ̀ọ́kọ́ àwọn àrí ọlọ́run ọba subhanahu wa ta'ala bàbá lọ sí sọ́tún nígbà àyà fifty nine. ọlọ́run ọba ní ẹ̀yìn onígbà gbòdòdó tí àwọn ńláha wà àti àwọn rasul wà ó lè lè amúlẹ̀ ẹ̀sẹ̀ lé tọ́lọ́run ẹ̀yìn onígbà gbòdòdó ló ìjọba ti dáadáa lójú kódà ọlọ́run tó fẹ́ máa mọ̀rẹ̀ já àánú òun fi ti ní àrọ̀ Ọlọ́run ò fi wàhálà nínú ẹ̀sìn rárá. Nígbà mọ̀tẹ̀ mú dáadáa rẹ̀ kò sí bẹ̀. Ọjọ́ ìgbé ìyànìkan nígbà kan ló tóbi ló ẹ̀sìn nìyẹn. Gbogbo kí láti ń tẹ̀lera láì fún ara rẹ̀ pẹ̀lú wa rọ̀. Ìjọba ti lé láì sílẹ̀ lọ́jọ́ ìgbọ́rọ̀ ní fẹ́ ti ṣe rí nìyẹn. Ìwá ti pé wọ́n ní ká bàbá jẹ́ sí nìyẹn bá sọ fún wò lágbára. Ṣùgbọ́n tó jáde ọlọ́wọ́ ọba, àdéhùn fáàtì òmìniró ẹgbẹ́ ilẹ̀ ra bèbè bàbà nígbò tí pé iṣẹ́ ní ìyẹn ra ní ìyẹn ra tó bá ti lágbára mọ́ ni. ìgbà tí mo bá kọ̀ fún yín padà láti tẹ̀lé fún ẹ̀jìnlẹ̀ sí yẹn yẹn ni èyí ò sí sọ bẹ́ẹ̀ mi lágbára àti pàbàjẹ́ ti ìjú alẹ́ sí wàhálà kan lórí bàjẹ́ ti tẹ́lẹ̀ ni. tó nípa dé ọlọ́run ẹ̀yìn onígbàgbọ́dọ̀ ẹ̀ tẹ̀lé tọ́lọ́ gbogbo ìtẹ̀lé tọ́lọ́ wọ ẹ tẹ̀lé tó jíṣẹ́ gbogbo tẹ̀lé tànàbí sọ́mọ́ bá sọ́lá oríire ni ọlọ́run á lè wà bóde ní ápùrẹ́ ní ìkó àtàwọn aláṣẹ àwọn aláṣẹ gẹ́gẹ́ bí afọ àwọn sọlẹ́ nù àfáàṣẹ àbúrò àbí ọmọ tọ́jú àfáàgbà nínú àlẹ́ ọmọ yìí fáwọn tó sọ́lá àdúrà fún àdúrà ti ti gbà. ike ọlọ́run náà tó bá ní fún àtọ́lẹ́ nù àfáàṣẹ ní àtọ́yẹ tó sì jẹ́ kí ìtumọ̀ àdùkọ̀rá ní òye àdúrà ti ti ó ní àwọn aláṣẹ nù yín àwọn náà ní alẹ́ ọ̀run lẹ́nu ó wẹ̀lùmọ́rọ̀ òun làwọn olùmọ̀ tí wọ́n dúró déédéé fẹ́rẹ́ pé wọ́n tẹ̀lé tẹ́lá ọlọ́run wọ́n tẹ̀lé súnà nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlùfẹ́lá lẹ́yìn náà ní àwọn aláṣẹ ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. ibẹ̀ yẹn ni ó ti máa kí àdúrà wípé àwọn tá a máa tẹ̀lé ìrìn márùn-ún ni wọ́n. ẹni àní sinmi láti tẹ̀lé tọ́lọ́ lórí kò sí àìdá lágbóró nínú tẹ̀lé tọ́lọ́ ọba sọ̀kan. ẹnì kejì òun ni ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bà rẹ̀ ọ̀sẹ́lá ká máa fún ní tẹ̀lé wa yẹn yẹn. kò tún náà sọ sẹ́lá lè darí wa nínú àlámọ̀rí àdìẹ ni o àbí ìjọsìn ni o àbí ìbájúpọ̀ ni táwa sọ parí ìnira ń bẹ̀. ẹnì kẹta òun náà ni àwọn olùmọ̀ àwọn olùmọ̀ yẹn ìyẹn lálàyé táwọn ẹ̀rọ ti ń gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tó ń gbọ́rọ̀ sàmẹ́bí lẹ́nu sallallahu alaihi wasallam á máa tẹ̀ láwọn náà bẹ́ẹ̀ náà wà láwọn aláṣẹ tí wọ́n bá ti gbà sọ́lọ́run tí wọ́n gbà sàmẹ́bí á máa tẹ̀lé wọn nínú àwọn dáadọ́ ara tẹ̀lé òun náà ni pé ìyàwó máa tẹ̀ láti ọkọ rẹ̀ ṣùgbọ́n ẹ̀rẹ́ ẹ̀sùn ní ọ̀rọ̀ nù pẹ̀lú ìtẹ̀lé yẹn onípa rere ni dáadáa lè yẹn ti tẹ̀lé yẹn. ẹnìkan wá ní ìdílé ọkọ lọ́dẹ̀ wa ọkọ rẹ̀ bá ní ọdún lóde láàrin. wàyí o lọ fẹ́kọ̀ọ́ lọ fún irun okirun ní ìkùnrùn rẹ̀ tí ń rí fún rẹ̀ ọ̀pọ̀ sùn kẹsẹ̀ báyìí ni mo fẹ́. àwọn arígbẹ́ sọrí mo ráwọn òbí tí máa ń ṣe tí mo láìkẹ̀ la ilaha illallah ìyọ̀ nígbà ọ̀ nítorí pé ohun tó pàṣẹ rẹ̀ yẹn kò ṣe déédéé kò tọ́ga pẹ̀lú táwọn خذ على ابن جواد عبد الله بن مسعود رضي الله تعالى عنه ó sọ fún ọ̀dọ́lẹ́bí náà sọ bìí pé ó ní àràmù ní gómìnà máa fẹ́rin irun kúrun òun tó àlùfáàní wọn ọ̀gá bẹ̀ òun ti láti péjì pé ní tó fi débi tó parí. àfáwọn wa béèrè pé ìgbà tó bẹ̀rẹ̀ sí ní wu àlùkò àmì yẹn ìjọba níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó sọ yí pé wọ́n máa áàkà àkókò rọ̀ tó lò fàkòrò

kọ́ máa jẹ́ ti ẹni tó ti rún fún un àtẹni tó ní kí wọ́n bọ̀ wọ́n fi kó. ẹ̀rí. tó nípa bẹ́ẹ̀ ìṣe láti ọkọ nìyí a ní ṣe pẹ̀lú púpàṣẹ dáadáa. nínú ẹni tá a máa tẹ̀lé ló ń bí wa o. ẹ̀rí kọ́lá ń fihàn bí eré yẹn fi wá yìí jẹ́ ẹ̀rẹ́kẹ́ على أن تشرك بي ما ليس لك به علم ولا تدعسونه Kí àti ọ̀rọ̀ wọn jẹ́ onífá lórí bí wọ́n ṣe bọ́ sọ́lọ́hùn. Má fọ́ ló wọn má tẹ̀lé wọn o. Nípa àtàyé nìkan ni kò dẹ̀ bá wọn rẹ̀. Ẹni pé Lùmọ́ọ̀n òun náà ti wá àti irú rẹ̀ fọ́mọ ẹ̀. Kọ́tẹ̀rẹ́ ní ìyẹn bá rí òǹbí kan. Ọba ń sori gbogbo ògbòrí dúdú dúdú yẹn ní onífẹ́ o. Àwọn àgbọ̀ ìkórè dúdú káàkiri yọ máa gbálẹ̀ ní onífẹ́ o tó ṣe yí pé ewu sì wà tọ́tọ́ tó wà ní ẹ̀sìn òun ni kóbìnrin wọ ìbòrí tí ọ̀rẹ́ lára pa tó sì kanlẹ̀ dẹ́ẹ́dẹ́. èèyàn ní gbọ́n tó ń bí yẹn rí o ìyẹn wá ṣe dáadáa tọ́pọ̀ fún ọ. ìyẹn ó sì tó yé wọn ní pé màmá mi bàbá mi ọlọ́run jẹ́ apẹ́ lórí dáadáa ọlọ́run sì fún wa nílò tuntun lórí òdodo ìmúra mi yìí sọ pé kí n bá ti rere fún yìí àìbẹ̀ pé yẹn dáadáa tó lágbára fáwọn òbí yẹn débi pé bí wọ́n bá pé ìyẹn lẹ́ẹ̀kẹ́ ìyọ́ dáhùn lẹ́ẹ̀mejì wọ́n pé ìyẹn lẹ́ẹ̀kẹ́ ìyọ́ dáhùn lẹ́ẹ̀mejì àwọn ọgbẹ́ wọn mọ̀ yàtọ̀ láàrin ẹni tó ṣe ife ń fi gbogbo ẹ̀ gbẹ́lẹ̀ àtẹ̀sí òsì gbẹ́lẹ̀ kálí ń fáwọn onítẹ̀lẹ́ jù kálí bàbàrà wọn jù torí yóò sì di ẹni tó kò tó ẹ kó tó dárò mọ̀ sí wípé ẹ̀kọ́ náà tó fẹ́ láńkọ́ wa ní pé lẹ́yìn sẹ́mi nà ní sara wa ó ní ẹ̀fẹ́ sẹ̀mí ńlá ni ọmọdé tí ì bọ̀ padà kì í sara wa ó ti jẹ́ nìyẹn yóò rà bàbá sọ pé bàbá ọ̀wá ti àádágbà kéde dọ́kẹ́ ni wọ́n fi jọra wọn láàtọ́ ọmọ ẹni. wọ́n lọ sẹ́nu àwọn sàhábà afáwọn àtọ́lá ìlú àmọ̀ nàá láàrin òun àti bàbá rẹ̀ ọjọ́ wà ní sẹ́lá rẹ̀. èyí yòówù náà ọ bá jù lọ tọ́wá lè máa kùnà mú ní bàbá mi àkọ́jú mẹ́wàá ẹlẹ́wàá kí ọlọ́run pàṣẹ ká tẹ̀lé wọn bẹ láti rí lásìlẹ̀ láti rí wípé àti ohun tó lọ́lá ni ká kọ́ nípa àmọ́ ẹ̀sìn. nínú ọlátọ́ wà fún ká kọ́ nípa àmọ́ ohun tọ́lọ́run sọ̀kalẹ̀. mo ní kí ọlọ́run ọba sùhánù ọ̀dà lọ́sọ̀ yìí pé sábà fẹ́ ṣèbéèrè olùkọ́ni láti béèrè lọ́dọ̀ rẹ̀. sísọ́tù àbíyá ayẹlẹ́ kejì ọlọ́run ní fásitì àlù àlàdékì ẹ̀yìn àwọn tó nímọ̀ kìí sàwọn aládìkiri ní ìtumọ̀ rẹ̀ o. ó lè ṣe mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ìdí àti gẹ́gẹ́ bá ti wà ní ìyanu tashriq lẹ́nu. ìyanu tashriq ta ti bẹ̀rẹ̀ lẹ́nu ìyànjọ́ mẹ́ta ti bẹ̀ lẹ́yìn ọdún léyà. àtọ́fọ́ ibi ìyanu akilin wẹ̀ṣọ́rùdìn wọn ti sọ̀rọ̀ ọjọ́ ni tó ti bá a lè jẹ a lè mú bẹ́ẹ̀ a sì lè sìn rẹ ti ọlọ́run aṣọ fúnrú rẹ ti ọlọ́run náà lè dáǹtì. ní ìlànà tó ní ká bá gbàgbọ́ yí àṣìṣe ẹsẹ̀ hadithi kan náà wà títí ní ẹ̀rọ àti sọ̀lá àkókò rẹ̀ ọba kò níbi tó ti sọ̀ láti ọba bẹ̀rẹ̀ sí ní ti dékẹ̀ tó rùn fi yọ tó ti kà dáadáa ọba ti rà kà wọ́n ti kàkọ́ lẹ̀ fẹ́ nìyẹn láàdá ẹni tó ṣe hajj tó pé pérépéré tó sì ṣe ohun mọ́ra tó pé pérépéré kì í yóò pé kéèyàn bá lówó hajj kó má lọ́mọ́ o ṣùgbọ́n láàdá ẹ̀ tún wà lẹ́yìn. láàdá ìgbọ́dọ̀ tó yọ ẹnì kan bá ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà. ṣé láyé ń dìbà yìí lọ́wọ́ pé láwọ́ pé ṣùgbọ́n àná ìjẹun láwọn iná láyé ń dìbà yìí ló gbé sí ayé lórí tó ń ká ní ìgbàgbọ́ sí lọ́pọ̀lọpọ̀ ṣe nǹkan láì tọba ti ṣe nǹkan ilé kan àwọn gba ten thousand. ǹjẹ́ tọba tó wá tó bí bí aago méjì ní èdè àtúnkà bí bàjá o bí ẹ̀ ń ti lágbára àti tìǹkẹ́ kí yóò ṣe àdéhùn tó ti dé yóò ṣe. ìjọba sọ pé ìdúró ti gba ten thousand kẹ́mi sí ìmẹ́ta ẹ̀wọ̀ lọ́dọ̀ wa yìí kí ni ẹ̀rẹ́ sáré fún owó rà láàrin wákàtí méjì parí ten tó lè kó o lẹ́ẹ̀lú ẹ̀fún owó yẹn lé

wọ́n ní ṣùgbọ́n lè hàn lórí mi ń tẹ̀sí yìí ní àmúdọ́lù nínú ilé ìlà àdàbẹ̀ṣẹ́ ìlànà mọ́tàtọ́ líla kí yẹn ti sì fún mọ̀ òun ni wọ́n tọ́ lọ́lá jùlọ tá a máa ń rí lára ẹni tó bẹ̀rù ọlọ́run torí jọ̀sìn tó bá ti ọ̀dọ́ olódò wá àtàdùndánù ẹ má gbàgbé àbọ̀ oníjọsìn ti ìlú sẹ́nì kẹfà yẹn ninety nine tó ti gbẹ̀mí ẹ̀ òun ò dẹ̀ ti tiẹ̀ níwọ̀n kẹ́ǹtì lọ́wọ́ ni ẹ̀rù jẹjẹrẹ náà ló bá ẹni ẹ wá lọ sí ìbéèrè yìí pé tó ẹni ká máa sì ní mọ́kàndínlọ́gọ́rùn-ún ló ti pa báyìí tó máa arákùnrin bí ọlọ́run. wọ́n ẹgbẹ́ ìjọ sí lókè ha ha odidi mọ́kàndínlọ́gọ́rùn-ún ọba kò ní arákùnrin bí ọlọ́run wọ́n èkó tó ní fi sọ̀rọ̀. ìyẹn bá ní ha ah, ẹ̀hún tó wọ̀ bá dẹ̀sì jẹ́ ní láforí tó wọ̀ ní láforí bí ọlọ́run oṣù wa tó mélòó oṣù fi hundred. wọ́n wá sí ìwádìí títí àìsí táwọn ọmọ ya rẹ̀ lómi ìjọsọ mi ò. ìjà rẹ̀ nìkan tó nímọ̀ wọ́n bá tọ́ka ẹ̀sùn ní mímọ́ onímọ̀ lòun ìsìnkú oníjọsìn lásán wọ́n á tọ́ka ẹ̀sùn ní mímọ́ yẹn ọwọ́ àlọ́ ìbéèrè lọ́dọ̀ ènìyàn tó tó ẹnìkan máa ti ní ó ti pa èèyàn ọgọ́rùn-ún báyìí tó lè ráforíjì ọlọ́run yẹn nínú àwọn rí. Ah!

òṣìṣẹ́ ìkókò láyé yẹn ó lọ sáàyè ní ọlọ ní irú àwọn ọdún báyìí wọn àlọ sí lọ́run pẹ̀lú àwọn tó ń sí lọ́run bẹ́ẹ̀ láàrin ìgbàdẹ nìyẹn lọ ó ti jáde láyé ni lọ́ba di ike mọ̀lẹ́ka ìkẹ́ àti mọ̀lẹ́ka àyà wọ́n sí èmi ní gbé wọn lóògbé mọ̀lẹ́ka ni rí láyé ẹ̀ sí ìyàwó mọ̀lẹ́ka ní ọwọ́ apàdà ní pé mọ̀láìkà àfẹ́ lọ padà jẹ́ nìyẹn. ìmọ̀ nìyẹn náà sọ̀ọ́dọ̀ onímọ̀ lọ́lọ́run ní ká lọ dìbèrè ẹ lọ dìbèrè lọ́dọ̀ àwọn onímọ̀. nǹkan láti àyàmú tí ò bá yẹ yín ọ̀rẹ́ tí bá ń ṣèjọsìn lásán tí ò nímọ̀ ó súnmọ́ fọ́ọ̀rọ̀ yẹn báyìí. ó lẹ tó lóun ṣèjọsìn gan ó tó mímọ́ ọ̀tá wò ọ̀lẹ́wò látọ̀dà nẹ́bí sọ́lọ́ ọlọ́run àrẹ ọ̀sẹ́lá ike ọlọ́run ọba àdìsọ́lá á máa sọ kalẹ̀ ní ìdákẹ̀ẹ́ta mẹ́ta àgbẹ̀yìn òru ní gbogbo òru lójú púpọ̀ ẹni tó bá ya aláìmọ̀ kẹ́ńdẹ̀ òun lè kí nẹ́fílà àti ẹ̀mọ́lẹ̀ láti bá ti sọ lábẹ́lẹ̀ ìṣá ìtàn yóò wá tó ní sí ìgbà tí ọlọ́run ọ̀sọ̀ kalẹ̀ yẹn ní òkú òru bẹ́ẹ̀ ni ó

ọlọ́run ní ẹ lọ ṣèbéèrè lọ́dọ̀ àwọn ẹni tó nímọ̀ kí ń kóńtòm láti àyẹ̀mú sí ìbáyé yín. bákan náà nínú ọlátọ́wà fún mọ̀ yẹn fún ẹbí òun náà ní pé ọlọ́run sì ti sọ pé kò sí ìṣedédé ìdọ́gba òsí láàrin olóòtú àti mímọ́ ọlọ́run ní kò lè hàn ní sẹ́mi lẹ́bí náà yàgbẹ́mú ọ̀lẹ́bí náà láyà yàgbẹ́mú nípa tuntun náà ayà ọlọ́run ní ẹ̀rọ àwọn tó nímọ̀ àtàwọn náà nínú wọn ò bá gbọ́ kódà ọlọ́run sọ nínú sọ́tù mùjàdínà ọlọ́run ní yẹ́rìfà ìlọ́ọ̀bù lẹ́bí ní àmọ́nù mi ń kò àwọn tó nígbàgbọ́ nù yín ọlọ́run ṣàgbéga wọn. والذين أوتوا العلم درجات àwọn tó wá nímọ̀ ipò tí wọ́n tó wá pọ̀ rẹ̀rẹ̀ ó fi tún pé ń tọ́ bá jó nígbà tó dodo agbọ́lá ni lọ́dọ̀ ọlọ́run ọba sùhánù ẹni gíga ni ìyàtọ̀ sẹ́ni bí ń bọ́ sí bọ́pẹ́ abẹ́ni tí ń sápẹ́. abẹ́ni máa ń fi àwọn ẹni tí ń sápẹ́ lẹ́lẹ́sì kejì nílùú wá nígbà yìí fún iṣẹ́ lẹ́sì kejì kékeré ni wọ́n. ẹni tó bá ń sápẹ́ kékeré ni wọ́n. ọwọ́ àná sọ̀rọ̀ ìmọ̀sílẹ̀ sáàdẹ̀dẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àtọ́lá ń sọ pé ẹni yóò tí àlámọ̀ rẹ̀ sì bá dọ́dọ̀ rẹ̀. bóun ni ó ti dọ́dọ̀ rẹ̀ nígbà tó ń àti ìṣèjọba. Ọwọ́ apẹ̀ra rẹ̀ ní jù apẹ̀ra rẹ̀ ń kọrin yó ń sáfẹ́. Sọ́dọ̀ ikú lórí ilé ẹ̀yọ́ wọ̀ ní ọlọ́run tí ọba nígbàgbọ́ sàbẹ̀bí sọ́lọ́lọ́ àìsọ́lá kó padà sí àkírun. Obìnrin pé gbogbo àwọn ẹlòmíì tí bá tún tẹ̀sí ní ìfẹ́ ọ̀dọ̀ sí Ìsìláàmù kú fà á ìfèrí ni wọ́n. Wọ́n lè dára láàmú ọ̀rọ̀ báwa bẹ ẹlẹ́sìn kejì ẹtí kejì wípé ìlẹ̀ tí ìlà ìgbà wọ̀ ìlẹ̀ ẹ̀sẹ̀ yọmúrú kan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà ọ̀hún náà lè kíni ọ̀. ẹ̀sẹ̀ yọmúrú kan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀hún náà lè islam ẹni tó bẹ tó lọ wá ẹ̀sìn ní ilẹ̀ sí àtọ̀ sí islam ọlọ́run náà ní ìgbà lọ́wọ́ ẹ̀ ọwọ́ akẹ́lẹ́ sí ìgbìnà ìkọ́ nítorí ó dẹ̀ pàdánù níjọ́ gbígbà ìkẹyàmù tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ṣàgbéga àwọn tó ní láyé bíbá yìí ọlọ́run bá fìmọ̀ ṣàgbéga wọn irú ẹ̀mẹ́ ọlọ́run sọ wípé ọlọ́run ni a ṣàgbéga ẹni tó bá wù wá ẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ẹ̀ pẹ̀lú mọ̀ ẹ̀rí wọ́n ní wọ́n rún yẹn nìkan pé kọ́ máa ṣàmójútó mọ́tíà bí ká ní gómìnà àwọn yẹn wá ń sọ sí agbó àwọn ẹni lọ́yẹ̀ sáwọn àyẹ̀fẹ́ ẹni tó yẹ yé ni. wọ́n ní wọ́n rò sọ pé ẹni tẹ́ ń pè lẹ́rú yìí ẹni yẹn máa máa lọ́kọ̀ á ní ẹni tẹ́ pè lẹ́rú yìí. ẹni tẹ́ pè lẹ́rú yìí wọ́n máa mú nímọ̀ nípa ogún pínpín. ìmọ̀ náà ni ó fi dé orí wa pé kìkì ọ̀dá o. <laughs> láti rí pé àti ìdí

ẹgbẹ́ àwọn àfa àbáyé tọrọ yé pé kí wọ́n pin bọ́lọ́hùn ti pin ni ọ̀rọ̀ ti tán. ìmọ̀lẹ́ ojú oyé yẹn kíkejì ìdí ọ̀dà. ó wá padà sí ọ̀rọ̀ tá lọ. ẹnì mọ̀ òun yìí gẹ́gẹ́ bí gómìnà ìgbéyà máa mójú tó lọ́síà níjọ yìí. wọ́n ní ẹrú lọ wá ní ẹni tẹ́ ń pè lẹ́rú yìí máa mọ Kùránì ó ẹni yìí dẹ̀ ní mọ̀ nípa ọmọ ogun fa ọmọ ogun pín ọmọ ń pa rẹ̀. Wọ́n rẹ̀ ni mo tí mo ń fi mọ mọ́ ọ́. Àdébí yìí sọ́lọ́ wọ́n àlùsọ́lá ó ti sọ kó tó jáde láyé pé nínú ọ̀hà yẹ́nfà òde ha bẹ̀rẹ̀ kìtà àkùwárẹ̀. Ọlọ́run bá máa ṣàgbéga ábí Kùránì ṣàgbéga àwọn èèyàn kan. Wọ́n yẹ́ lọ́run bíi àkọ́yìn á dára àwọn mí nílẹ̀ àwọn tó bá ní ìgbàgbọ́ sálù kọ̀ọ̀án tó dẹ̀ ní ìmọ̀ sí àṣàgbéga wọn ara àwọn míì nílẹ̀ wọn ò gba kọ̀ọ̀án gan wò dẹ̀ sí mọ́ ẹ̀rí àdéhùn yà ní ìṣó lálàáfíà tí mo mú sílùú sọ fi jáde látọ̀dọ̀ alẹ́ ònùwàǹdìlà tó nípa bẹ́ẹ̀ ìwọ ẹsìn yìí wò lálẹ́ fi yanjú ọ̀rọ̀ tí a fi lójú tu o torí kò sí nǹkan tá a lè ní ìdí táyé yìí máa fi jọ ọgọ́rùn-ún máa fi sùn ọ̀ nínú kákẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ ànẹ́bí láti mú sallallahu alaihi wa sallam. wọn ló tún fàlà fáwọn ọ̀rẹ́mà òfin ìkàtọ́ òdì ọlọ́ọ̀fin sàlàn ni wọ́n ti sọ yìí pé mú ọ̀gbẹ́dà kò kọ́wọ́mù àlàáfíà. ẹni táwọn ọ̀dọ́ rẹ̀ bá fi ṣe adarí nítorí kó gbàgbọ́ yẹ́ ó nímọ̀ nípa ẹ̀sìn káàdà ìtẹ̀mí ló máa jẹ́ fóun ní àtàwọn ọ̀dọ́ ni. ṣùgbọ́n tó ẹgbẹ́ wọ́n ti ṣe adarí. àwọn mi wọn oyè ìdílé ni wọ́n bá ń ju oyè mu lọ́yẹ kí wọ́n lò mọ̀ sí. ìdílé wọn ò ní tó ìdílé wọn ní wọ́n ń ṣe kò sí náà kẹ́kẹ́. irú wọn wọn ni wọ́n lọ ilé ike kò ní lọ ilé ike wọ́n sì máa ń jẹ mọ́ mú bẹ́ẹ̀ pẹ̀lú wọn tó wà síbẹ̀. wọ́n ní ọlọ́lé ike kò ní lọ àti tó ìpínlẹ̀ ọjọ́ láéláé ní ọ̀padà gbogbo gbàdé olù lórí rẹ̀ jíìmù yẹn ìlú òní rojú àdúgbò òní ráàyè gbogbo òní jọ. ẹni táwọn ọ̀dọ́ rẹ̀ tí wọ́n bá fi ṣe agarí ala àwọn ìlú ti lórí àìní gbàgbọ́. kàánà alága lọ́rù wọ́lámù ìparun ló máa jẹ́ fún àtàwọn èèyàn yẹn. ọ̀rọ̀ àfáà ọmọ rẹ̀ ọwọ́ àtọ̀tún nínú àti àríwì ẹ̀rí ọlátọ́pọ̀ ń pàápàá jùlọ ìmọ̀ ohun tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ọlọ́run ní àwọn ẹni tí wọ́n bá nímọ̀ nípa ohun tọ́lọ́ ń sọ̀kalẹ̀ àwọn jẹ́ ní àlùfáàmì àdìlọ́ọ̀hì tàbáraka ọ̀tàhálà àwọn oníwu tọ́lọ̀ ń bá sọ máa ń yé náà bọ̀ ìbò ha wọ́n máa yà àkìlù ha ìlẹ̀ àlùmọ́ọ̀nì ọlọ́run ní sẹ́rí àpẹẹrẹ tá a máa ń filẹ̀ fáwọn èèyàn yẹn kò sẹ́ni tó lè yéjà àwọn onímọ̀ lọ. tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀fọn lílì àwọn tí ọ̀bá ní wọn lè ẹ̀fọn ọgbó ọlọ́run sọ̀rọ̀ nípa àǹkàgbò aláǹtakùn ọlọ́run tẹ̀ sí àwọn oríṣi tá a fi máa tọ́lọ́run mọ̀ sára aláǹtakùn ẹ wo bẹ́ẹ̀ ta yẹn ti kéré tó ní ẹ lè fa ọkọ̀ òun bẹ̀rẹ̀ tó wù yẹ̀ òní tán. Ṣé ọ̀pọ̀ yẹ kí ìyẹn mọ́ lọ́rùn látara rẹ̀ ẹni tó bá nímọ̀ ló máa yé. Ṣùgbọ́n bí ọba nímọ̀ lọ aláǹta ọkùnrin bò wò, à ń sọ̀rọ̀ kẹsí láwa kọ́rọ̀ aláǹta lò. Àwọn onímọ̀ tó mọ̀ nípa ẹ̀sìn, ọlọ́run bá rí káfọ́ wípé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí wọ́n mọ́ tí wọ́n máa ń páyà ọlọ́run dùn nínú àwọn ẹrú rẹ̀ ń lọ wọn ní mímọ́. ẹgbẹ́ láti rí pé fáàbá ń kọ́mọ àfọ̀nẹ́wà tọ́ ẹlòmíì tún lè lọ sí kéwu bẹ̀yẹ ké. ọba lọ sí pé innama yakhsha Allahu min ibadihi al-ulama ìyẹn lè ti ìgbèfèrè pẹ̀lú ẹ̀ ìdí ẹni tọ́lọ̀ ń gẹ́ ń bẹ̀rù nínú àwọn ẹrú rẹ̀ làwọn àfa àṣà làwọn. ọlọ́run bá dẹ́nu ìka gbára ò ní ká tún máa wá sáyà rẹ̀ kúrò ìbílẹ̀ tọ́lọ̀ ń fáyà ẹni. tó nípa bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń bẹ̀rù ọlọ́run ọba jù ẹ̀jẹ̀ káà náà lọ kọ́ ìmọ̀ ká lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ kí lọ́lọ́run wí kí gbogbo ọmọ àjọ ẹ ọlọ́wọ́ aláwọ̀ yẹn òun tún pèsè àlùjẹ́nà ìbéèrè fún wọn àlùjẹ́nà tó ló máa kà lálẹ́ rẹ̀ wọ́n á tó wá gbé bẹ̀rẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ọlọ́run ní ìsirayẹ́líkà ní wọn lè fọ́ọ̀tì yàrá ọ̀tà nípa àdìsọ́ọ̀tì nàìjíríà wọ́n jẹ́ ìtẹ́ni tí bá ń pààyàn lẹ́gàá rẹ̀. kẹ́hìn àwọn olùmọ̀ àwọn ni wọ́n máa ń rí lábú àwọn ẹlòmíì kìí ṣe dáadáa aburú lè yí ìkórìíjọ bọ́ láwùjọ aburú ni ọkùnrin àtọkùnrin kọ́ máa fẹ́ ra wọn aburú ni ẹ̀dá téèyàn ní ní fídọ́ọ̀mù ní olódò lè rí bẹ́ẹ̀ tẹ̀ gómìnà àtọkùnrin fẹ́ ra wọn aburú ni ká máa mú ẹrẹ ká máa fi kàn aburú mà ní ó máa wà nínú ohun tọ́lọ́ ti sọ̀rọ̀ ẹ̀fà àwọn ìjọ lóṣù rẹ̀ kì sọ̀rọ̀ wọn kó ìjọ̀gbọ́n nìkan àwọn onímọ̀ yóò yìí ẹlẹ́wọ̀n gbà bọ̀ sẹ̀rẹ̀ rẹ ẹ ó sì lágbára wà lọ bí kàn kò sì gba ẹsẹ̀ níbẹ̀ kí ni wà ní o tó lé mbẹ̀. ọ̀nà ìwúlá burú máa ń tọ̀ wọlé àwọn olùmọ̀ ni wọ́n wá rìn. ẹ̀rì ló já sí pé àwọn tó nímọ̀ níjọ́ bí nà kẹ́yà àwọn ló máa kẹ́yà ní ibi tí ń lẹ́lẹ̀ kéèzì àlìyá ọmọ wọ́n ti lo àhálẹ̀ káàkiri ìdójú tí ò ní o àti gbogbo àìgbà òní yọ àwọn aláìní bàbá ní ọ̀jẹ̀ tí nígbà tí tẹ̀lé kan ọlọ́run ti ń jèlò ìgbà ìyẹn lọ́tọ́ látó ìlówó pọ̀ tó láì. àwọn onímọ̀ ló yé pé a ah, sí sórè títí ti rájú lè yílẹ̀ wò yìí kíkọ́ ọlọ́run bá ti sọ lọ́run ni kò bá dà. ìgbà wo lóyún àwọn ẹgbẹ́ ilé ara ìdáná tí wọ́n fọ́ adé ní ìlànà ọ̀hún ti yàtọ̀ ọ̀rún káwọn ẹ̀sìn yẹn lọ́wọ́ bí kọ̀ọ̀rún. ìyá كان من قول موسى صلى الله عليه يقولون إن جون صلوات أو أتاين الله فالنبي موسى أتاين الله صلى الله عليه وسلم قال وآتيناه من الكنوز أقولين بيتي ọ̀rọ̀ ọ̀sẹ́ni tó sì lówó ju ilẹ̀ mọ́ yẹn bí dàgbò ti ṣe tó yẹn náà níbi owó rẹ̀ níye títò ní owó tí dàgbò ti ní kò sí ìbàjẹ́ ọlá ti dídò ní wọ́n ní wọ́n sí èrú rẹ̀ ó sì ti lọ láti nineteen eighty five and wọ́n yìí sí ìlú rẹ̀ bẹ́ẹ̀ sí ìgbà polówó tó yẹn ẹni tó máa ń sọ ọkọ̀ ká sùkúrú rẹ̀ tàbí ọ̀bẹ̀rẹ̀ oúnjẹ màkàró iyọ̀ ṣúgà èso wá tún sí ìfọ̀tún tàbí ọ̀rá tó tẹ̀lé. Ibi ọ́nẹ́sẹ̀sì lásán ọ̀fà tírílíọ̀nù ọlọ́sẹ̀ ó yẹ pé èyí tí wọ́n rí sàkáàmì ọlọ́ọ̀dẹ kọ́ọ́rùn nínú ìjọ musa lọ́wọ́ ọ̀bàgbà àlè ọkọjá àlàsàn débi ọlọ́run ọkọjá àlàsàn lọ kò tọ́lọ́ ọlọ́ọ̀dẹ wa àṣẹ iná ẹ̀rù ní ẹ̀kọ́ náà ẹ̀rù gbogbo àwọn tó bá lówó wọn bá sábà máa ń tẹ̀sán jiná wọ́n máa ń ya ìgbọ́rùgbọ́rí wọ́n máa ń tẹ̀gbọ́rùgbọ́rí tọ́lọ́ wọ́n máa ń tẹ̀gbọ́rùgbọ́rí sáwọn àrẹ́ńtì ọlọ́ ọlọ́run la tún lu pẹ́pẹ́ ọ̀rọ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ yọ ọlọ́run gẹ́gẹ́ adẹ́dàá tó sàlàyé ìdè mọ́ra ìnnẹ́ mọ́fà àti àrùn pé fáwọn kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sí ibi tí wọ́n kó góòlù sí. Àwọn kọ́kọ́rọ́ yẹn látẹ̀dọ́ bẹ́ẹ̀ ọ̀bùn láti ó lè kó wá. Àwọn tó lágbára tí wọ́n sì jẹ́jà máa wọ́n máa di gbé kọ́kọ́rọ́ yẹn ni. Kàtó nígbà tí ìyẹn wá ń gbé kọ́kọ́rọ́ owó igbó wa ló ń gẹ̀ sí máa Nígbà tí wọ́n sọ ń gbé láti ẹ̀fọ́ wáyé àyọ̀pọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run ni kò ṣe ọlọ́run ọ̀kan rẹ̀ ti yáyọ̀ kọ́ nípa ọ̀rọ̀ olùwàgbà ọlọ́run sọ pé yóò tọ́sí ìbímọ àkáàkà lọ́wọ́ àtòjá ní dúkìá láyé ìpín ẹ̀ wọ́n á ṣe ń kàmọ́ àṣà ilé yìí. bọ́lọ̀ ti ti rere kan wọn là sábà òwe yìí pàṣẹ àdàbẹ̀ ọ̀hún wọn balẹ̀ jẹ́ wọn náà wọn lè fẹ̀mí sí ti bàjẹ́ tó wá gbọ́. nígbà táwọn yẹn rí bọ́rọ̀ yìí fi pọ̀ lọ́wọ́ ni àtàwọn ẹ̀rọ ti nílù jẹ́ yìí. ṣùgbọ́n àwọn tó bímọ ọjọ́ yìí àwọn yẹn ni wọ́n sọ pé wọ́n yìí lẹ́kùn mùsàwá àbúrò ìkàyè kó bà dé yìí. eléyìí ètò yìí ọ̀rọ̀ níyẹn ní tí òfìfì sọ́wọ́ orí burú nì. kíyèsí èrè fọ́rẹ́sì ọlọ́run lóore ju fẹ́ wò yìí lọ ẹ̀ka yẹn nínú sọ́tò kọ́tọ̀. nínú gẹ́gẹ́ bá bìrì pé ká nímọ̀ ẹ̀sìn ń tọ́ lọ́la sí. ó gbọ́ àwọn àtẹ́bí ọlọ́run. ẹ̀rí sọ́rọ́ àwọn àtẹ́bí ọlọ́run ni làwọn ìwádìí ètò ìdì ẹ̀rọ. wọn ò dógún wa wọn ò fún wa lógún fáwọn jẹ. wọn ò ti fún wa lógún sílé wọn fún wa lógún rẹ̀ jẹ. ṣùgbọ́n wọn fún wa lógún rẹ̀ jẹ òun ni. nínú hadith nàbì dàdà rọ̀jọ̀lọ́ àdéhùn yìí wà ló sọ yìí Bukhari náà Bukhari kan pápá ṣe àdéhùn yẹn ta lọ́la àdéhùn yẹn dùn bẹ̀rẹ̀. ẹni tó ní ní ìmọ̀ ẹ̀sìn ó ti ní ìpín tó pọ̀ nìyẹn. ẹ̀rí ogún àwọn ànẹ́bí ọlọ́run ẹ̀rí àwọn òfòrẹ́ ìrọ̀jọ́ kan rọ̀jọ́ lọ́wọ́ sẹ́nà á. ọwọ́ lọ fáwọn ẹni tí wọ́n ń bẹ lọ́jà ní mọ̀dínà ìjọ ni èyí tí wọ́n ń fi sẹ́ńsì kátàkárà ní wọ́n sì ń pé gbọ́ àtẹ́gbẹ̀ lọ́wọ́ mọ́sálásí. Ah, kálukú bá sáré ń dọjà ẹ̀ lẹ́sẹ̀ á ọgbọ́n ẹ̀fẹ́ bí àbíkínlá ọmọ gẹ̀rẹ́gẹ̀ lọ́dí mọ́sálásí wọ́n ti bẹ̀ báyìí wọ́n bá ní tí wọ́n ń kéwú bẹ̀ ọ̀bà ti kéwú làwọn bá lọ́gbẹ̀ ah, ọgbọ́n ẹ̀lẹ́bì tó ń wí náà nìyẹn ẹ̀ ráwọn ní mímọ́ wọ́n mímọ́ nípa ẹ̀lú nínú ọlá tó wà fún wọn ní wípé àwọn ni wọ́n mọ̀ àwọn ànẹ́bí ọlọ́run رضي الله تعالى عنه الإمام حاكم والبدال أنه مستدرك ولتسمعون ويسمع منكم حين الدعاء طلبه ويسمع مما يسمع منكم حوالي وتطلبه أن تطلبه nínú ọlá tó wà fún ká nímọ̀ nípa ẹ̀sìn òun ni pé àwọn tó bá nímọ̀ nípa ẹ̀sìn àdúrà nẹ́bí máa jẹ́ tiwọn. ká dẹ̀ máa tó bá ti ṣe báyà á rí tẹ̀lé ẹ̀rí àdébí sọ́lọ́wọ́ àṣọláńsà gbà yìí pé mẹ́ta ọlọ́run àdìdá ọlọ́run bá ń tutù ojú ẹrú kan sẹ́ni àmọ́kọ́lẹ́ tọ́gbọ́rù ìrìn àmẹ́lì àfihàn ọwọ́ àhà sórí àbẹ́rẹ́ ká máa há ìdí sórí ká sì máa há yàrá àdì sórí ọwọ́ àhà ọwọ́ àhà ó sì sọ òsì ń gbé síra wọn wà á àhà ó tún wá fáwọn èèyàn ti ẹ̀rí tí mo sọ lẹ́ẹ̀kan nítorí má jẹ́ awó òfin akéré apọ̀ bá ti wà yín náà torí fàrúù bá a mi lè fi ṣe ọ̀rẹ́ irú sákì. nílò ẹni tí ó gbàgbọ́ yé ìsìnká ní sí òye tó fàrúù bá a mi lè fi ṣe ìlànà ìwà akọ mi. ẹlòmí ó gbàgbọ́ yé ìsìnká ní báyìí ẹni tí ó gbé fún báyìí yóò yé jù lọ. ẹ wọ́n bá ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti ṣe ibi tí ó lọ ẹ̀ka àdúgbò yìí ọ̀dọ̀ afáwọn olóṣèlú ọkọ̀ òun fẹ́fẹ́ lè máa padà bẹ̀ tó báyìí. Tòlítà ti ń ké àdúrà máa jẹ́ ti àwọn ẹni tí wọ́n bá ń mú ìmọ̀. Ìwọ̀n tọ́lọ̀ ń sọ kalẹ̀ àtọ̀rọ̀ àdẹ́bí dé sígbà àwọn àdúrà máa jẹ́ ti wọn. Bákan náà, pẹ̀lú àwọn ẹni tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn láwọn èèyàn máa fi la ọ. هو àti hadithi tí بخاري Bukhari tí wọ́n gbé jáde lọ́sọ̀tà Abdullahi ibn Amr ibn al-As radiyallahu ta'ala أني wọn ni ọlọ́run ò ní gba ìmọ̀ ní ohun tí ó kẹ̀ jáda wọ́n ní pẹ́ ni tó ń há Kùránì tó bá sùn tó bá dáárọ̀ kọ̀ọ̀kan ní ìmọ̀ ọmọ kìí ti bẹ́ẹ̀. àbẹ́ni tó ń hadithi lọ́pọ̀lọpọ̀ torí ọkàn sùn báyìí ọba ọba náà fáyọ wá sáà déjì fún wa ti gbàgbé rẹ̀ sílẹ̀ tó mọ́. àrùn kò ní kò ní wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ máa kúrò pẹ̀lú kó má táwọn olùmọ̀ ọmọ lórílẹ̀ kí wọ́n máa jáde láyé. wọ́n sọ pé ìdílé ìwú sínú rẹ̀ bá dùn dúdú láyé òun ní káfá. ọlọ́dù òbí á ah, ìgbà láyé ti dé fóun yẹn ẹ olùmọ̀kẹ́kù ah, ó ti ń da sí àgàgà tí ọba tẹ̀ sí báwọn èèyàn jìnnà tí wọ́n ti kẹ́kọ̀ọ́ dáadáa tí wọ́n ti ẹ̀sìn gbèsè kan dáadáa tí wọ́n ti gbé ẹ̀rí. ṣùgbọ́n náà ọba máa gbá ìbọn pẹ̀lú kọ́ máa sáwọn olùmọ̀mọ́. ṣé ibi ọ̀há ní ṣe nǹkan kẹ́kẹ́ kò ní sí olùmọ̀ kẹ́kẹ́ kù. táwọn yóò tún wá máa lọ mú àwọn èèyàn kan nígbà ìyá mi ọ̀rọ̀ ọ̀sẹ̀ ti hà rà. wọ́n bá wọn kẹ́kẹ́ adarí ìgbólódodo wọn. wọ́n bá béèrè ìdájọ́ ìdúró wọn àwọn èèyàn bá máa mú ìdájọ́ wa bèrè ìrìn àìní láì sí mọ́ ń bẹ̀. ọ̀dọ́ lù wọ́n á sílẹ̀ wọ́n á tó wá sílẹ̀. ẹ̀rí. bákan náà adébù dáadáa ti mẹ́rin ju bá a ṣe ní ìdí oúnjẹ lọ. wàhálà tá a ṣe lórí kátàkárà ti tó wà lórí àjẹ àwọn. mo ti fẹ́ tó wà lójú ikú báyìí yóò tún máa ṣàlàyé fọmọ rẹ̀ náà nílé ọjà wọn ilé kan à. àwọn òṣèjà wà lórí ọlọ́run gan. ọkẹ́ ọ̀sẹ̀ tó sáwọn obìnrin wọ́n gbọ́ oúnjẹ àgbìsì ìmọ̀ ẹ̀sìn òun láyé bá fi lójú láti fi lọ́wọ́ láti bọ́ lọ́wọ́ dáadáa Imam Ahmad rahimah Allah ta'ala wọ́n ní sẹ́rí bùkátà bá dé sí mọ́ ẹ̀sìn ó jó jẹ lọ torí bí ẹ bá jẹ lóun fẹ́ jẹun náà tó fẹ́ ṣe ìgbádùn ọ̀dà ìmọ̀ ní òde kójú abó láti máa ṣe láàpẹ̀rí ládá tó tọ́ gbà lórí ẹ̀. ẹ̀rẹ̀ làwọn àti ìṣèjọ́ sí ìwé ẹ̀rọ lọ́gọ́dọ̀ jẹ́. lò lápá tàbá pa bò láti pin. ọ̀dà ọdún wa bò láti ṣe torẹ́sì ni. Gbàdọ̀ pé èèyàn gbọ́dọ̀ mú ọdún kẹta yàtọ̀ sí ọdún Islam. ọgbọ́dún mọ̀lúbí o àti ìsirayé wa ní ìlera ìsìn kò sí ohun tí ń jẹ́ pé àdáadáa lẹ̀ ni o. òṣìṣẹ́ ẹlọgbẹ́ nípò ṣàbáǹkẹ́ wọ́n sọ ọdún kan kò sí o. ọdún tó wà nínú Islam ọdún jáká àtọdún léyà àtúnkì júmọ́ àti máa ń pààrà lọ́sẹ̀ ọ̀sẹ̀. ẹ̀rí ìmọ̀lúsù yìí wà. afẹ́jáde fún ilé tí a lè ṣe tí kọlùkọlù ojú ní kọlù wa tá a bá jáde ìmọ̀lú máa dé nígbà tó pé sí ra ìtawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah. kí ló wù láti ìdáhùn òdì ní bọ̀dọ̀ wí mọ́ ní oṣù tí sì ra léde ọmọ oṣù wà fún ọ̀nà wà nínú rẹ̀ nígbà tó fi kú ra ní. Ṣèbí bùkátà ta ní sí mọ̀gẹ́ kẹrin ni. Ẹlòmíì ni a sọ ọmọ ọdọ olórí burú nítorí òṣòfò màdúrà bí ó ṣe kó tó báyàwó rẹ̀ lò àlejò sọ́mọ wọ́n àtọ́láńdẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tó ẹ fẹ́ nìkan kẹ́mi nígbà tó fẹ́ lọ báyàwó ẹ̀ ṣàfihàn ó lè sọ pé jésù ńlá yìí ọlọ́run ìjẹ́mi ìdílé ṣèkọ́ ìjẹ́mi ìdílé ṣèkọ́ ọ̀nà ọmọ ọ̀gá tìtánà. sọ́dọ̀ orí gbọ́dọ̀ ní akókó báyàwó ẹ̀ ṣàfihàn tọ́lọ́n bá dé kí wọn tọ́ sí yẹn káàdùbáríkà wà ọkọ̀ tó ọmọ. àtẹ́tánà ni fọwọ́ bẹ ọmọ yẹn kò ní sí ìyàwó rẹ̀. ọmọ yẹn ọ̀dẹ̀ ní báwọ̀ ẹ̀ ẹ̀rọ bá lọ́ a ní bùkátà sí mọ̀ púpọ̀ jù púpọ̀ jù bóò la ti lè ṣe kátàkárà ti lọ ọ̀bí níta lórí fàǹtajà ìmọ̀lì sẹ́ni bàjá ni owó èlé kò dáa ìmọ̀lì ń torí èèyàn ẹlẹ́wọ́n tó fẹ́ ọjà yóò lọ déédé èmi ẹ̀ ní kí wọ́n lọ gba gbọ́mílé láńtà ọmọ kó rí kúrú ni. àlejò sọ́mọ ọgbọ́n wà lọ sọ́lá ọmọ ibi tẹ́ rí rìbá wà ní kájọ ìlà bó bá ti ẹ̀fọ́ ńlọ títí kékeré rẹ̀ ẹ wo àwọn tó gbà wọ́n padà tẹ̀ sí sẹ́yìn rẹ̀ lẹ̀. àwọn tí yẹn máa ti ṣe ọba wọ́n ta olóògùn nígbà tí wọ́n ní tó dédé yóò kú dáhùn lára rẹ̀ pẹ̀lú ọ̀dọ́ lọ. oògùn ní olówó yẹn tán ni wọ́n bá wá kó ogun ilé rẹ̀ àkọ́kọ́ tó ní àbílẹ̀ tó ní wọ́n fẹ́ gbà padà ní. wọ́n bá da fún ìbọn padà tó sì ní. ọlọ ọ̀bọ̀ ní márùn-ún. ìmọ̀lọ́mọ ajé ó yọ ipò onídìbò lọ́gbà ìbá àbí kó ṣe gíṣì Imam Ahmad rahimahullah ta'ala wọ́n tẹ́ mọ bẹ́ẹ̀ ní oṣù tó fi alébò káàtà sí mọ́ ẹ̀sìn ní bá ti nímọ̀ bá ti lébò káàtà sí oúnjẹ lọ ó lè oúnjẹ jẹun ọjẹ ní yíyan ẹ̀mẹ́ta ó ti ẹ̀kọ́ ju nìyẹn. ọlọ́pàá ni àfàwọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn àti làbí ìlú rahimahullah táwọn kan máa ń pè ní al-Khalifatul al-Khalid. هو في جامع بيان العلم وقلبه ابن في البر wípé hmm, ẹni ọba ṣiṣẹ́ kan tí ò ní mọ̀ nípa ohun tó ṣe ohun tí wọ́n bàjẹ́ lọ́pọ̀ ní ohun tó fi sílẹ̀. àáyá rẹ̀ yóò sọ pé òun fẹ́ tún ọmọ òun lójú tèmi yóò máa mú ìṣẹ́nà fúnnúfúnnú yẹn ló kì í bọ́ lójú. ojú ọba ti o ní ojú ọba ti jáde. bákan náà a sọ fún wa nínú gẹ́gẹ́ fún ayé wa yìí pé ìmọ̀ yìí àbájọ ìmọ̀ ẹ̀sìn ń pàtàkì nìyí ìdọ̀tún ìjà lọ wa àìnímọ̀ yìí máa ń pè pàṣẹyìn láwùjọ ẹ̀rí awí hadithi kan fi lábọ̀lẹ̀ kan nípa nẹ́bi sallallahu alaihi wasallam ó ní kì í sara wa. Sábà lọ wo síra kan pè ní al-kaba'ir ilẹ̀ Hamid al-Zahabi rahimahullah wọ́n ju ojú wa yìí pé ibi náà sọ̀tẹ́lá máa ń sọ pé lẹ́yìn sẹ́mi nà kì í sara wa tó wù yẹn ó fi hàn yí pé nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni tí ọba tún bá lórí ọ̀rọ̀ yẹn léwu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ìsara wa ọmọdé tí ò fagbà ni ìsara wa àgbàlagbà tí ò sànù ọmọdé ìsara wa ẹni tó rí dáadáa tí ò parí láti rẹ̀ ìsara ẹni tó rà ìdá tí ò kọ̀ nípa ẹ̀ ìwà tó sara wa ẹni tí ò mọ rírì olùmọ̀ láàrin wa gbèdádì ìpín tí yẹn bá ní wọ́n ẹ̀sìn nínú ọlá tó wà ń bẹ̀ ni pé ẹni yẹn máa tẹ̀lé pàtàkì láwùjọ ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run tó mọ̀ nípa súnà níbi tó lọ wọ́n parí ọ̀rọ̀ ìgbẹ̀lẹ̀ ẹ̀rẹ̀ bákan náà ẹni mọ̀ nípa ẹ̀sìn ọ̀nà tí yẹn ọba wà nìfẹ́ náà ni ẹni mọ̀ nípa ẹ̀sìn ó dọ̀ ọlọ́run tó pa nẹ́bì láti pé kó wá nẹ́bì pé kó bí ọlọ́run ọba sùhánù wọ̀tàálá kó ti àlẹ́ sí ọlọ́ni wọn kó lọ́rọ́ gbèdé ní ìlmọ̀ kọ́dẹ́ pé kọ́lọ́n kó jà létí mọ̀ fún. bákan náà ìnímọ̀ nípa ẹ̀sìn nínú ọlá tó wà bẹ́ẹ̀ òun ni wípé àwọn olùmọ̀ agbọ́dọ̀ rí sí ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ ní wàhálà bá dé. Mo kí ní nǹkan tí tó fi ń bo olùmọ̀ nìyẹn bí kìí sí mẹ́fà wà láwùjọ a lè fi sí àwọn olùwọ́ sọ. Kọ́rọ̀ ìdòdó ni pé ká kí gbàjà rè fáyé pé dòdò dé sí fún ìyá ni ká sọ pé fàyà ń bẹ̀. Ẹ mọ̀ pé lóye ló máa ń sọ fún ààrẹ wa náà lọ pé ẹ kéde pàjáwìrì tó fa ètò nǹkan báyìí. Àwọn onímọ̀ láti sáré ọ̀nà yẹn fún mi. Ẹ̀rí wọ́n lòun lọ́wọ́ ọba àlejò ọlá yìí pé. إذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به sálámọ̀ rẹ̀ tàbá ṣẹlẹ̀ bóyá fọ́ tàbá lẹ́ni àbí payà ni báwọn ẹbí fẹ́ máa bo káàkiri ẹ̀ káàkiri. ọ̀yà kó rí bẹ́ẹ̀ wọ́n bá lè ta padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run àbọ̀dọ̀ àwọn aláṣẹ tí wọ́n bá ti dá aláṣẹ lẹ́ẹ̀kẹ́ wọn làwọn olùmọ̀. ìgbẹ̀yìn àfáàkì ní ti ń ṣẹlẹ̀ yìí ń gbọ́ sí káàkiri fáyé bí ọ̀gá àwọn àfáà ní orí àfáà tó ní síra ní o ọmọ nípa ọlọ́run bí ànẹ́bí wí ìlú tí wà yàrá ti fẹ́ lóko pé àgbọ̀dọ̀ rọ́mọ kẹ́kàn tí ó sókò tó ló ń kó pé àìrọ̀ fẹ́ lóko wo nìyẹn wọ́n mọ̀ tó wọ́n ti ti bẹ́ẹ̀ ní ìlú dáadáa ìlú ìjọ ní ìbàdàn ẹ̀rí bákan náà káwá lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn yìí àpàdùlọ àwọn kẹta dìde ọ̀rẹ́ yẹn ní o ọ̀rẹ́ yẹn ní o tí ìyẹn bá fẹ́ gbá yí dáadáa fún ẹgbẹ́ tó bá sì kú ládàá rẹ̀ á tún máa lé sí. ó bí ẹ̀jú pé tó ní níwọ̀n tó ní mọ̀ nípa ẹ̀sìn. èmi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé kò lówó kò níyàwó débi kó bímọ kò tún wá nímọ̀. wọ́n ti ká pé mo nìyẹn tọ́ kò láyé ọlọ́dún ọdún máa jẹ akáàkùn nínú hadith àbí ìfẹ́rọ rọ̀dì ọlọ́run tàrà wọ́n mú sílẹ̀ nìsí gbé jáde ní oṣù náà nù wọ́n wọ́n làbẹ́ ní sọ́lọ́ ọlọ́run àti sọ́lọ́ sọ wípé ìdààmú ọ̀tàlì ní nsà bí ẹ̀ bá ti jáde láyé ẹ̀yìn kọ́tọ̀ àmọ́ lóhùn iṣẹ́ ẹ̀ ti dópin nìyẹn ìlà ní ìsọ̀lá tàbí àṣìyá mẹ́ta ló máa bù fún sàrà àtàwọn tí ó ti ń kọ̀ sínú ẹtú ẹtú já ló mọ̀ bẹ́ẹ̀ rẹ̀ sàrà àwọn tí sàrà àjọṣe tó kú ni. àbíjáde ogbó àbógbójú ọjọ́ ebe a ṣe mọ́tà àbí a ṣe àmàlà. àyẹ̀wò ẹ̀fẹ́ wá ní yàgà láàbàjẹ́ tó ti dàgbà tí wọ́n wò pé ó túnmọ́ káwọn sáájú yẹn àwọn afẹ́ yẹn níbi mẹ́rin tí wọ́n bá padà lọ kẹ́ẹ̀sì fa màálù kẹ́ẹ̀ rẹ o kí wọ́n mọ̀ pé mo kú ẹ fáwọn yẹn ló ń jẹ́ pé wọ́n tá a gbọ́rọ̀ rẹ̀ ìmọ̀ ní òjò yọ. sọ́dà pẹ̀lú àrí àkéńdélẹ̀ kàlọ́ táwọn olùmọ̀ ṣàlàyé gẹ́gẹ́ bí nǹkan àdìmọ́lẹ̀ títí ayérayé ike yẹn kọ́ mọ́kálásì ike yẹn sẹ́kẹ̀ndà ike yẹn ní sáré oko tí yẹn máa wá fi kí ní yẹn lẹ̀ pé káwọn yẹn máa lọ jàǹfààní ẹ̀ títí ayérayé lẹ́nìkan tí ò gbọ́dọ̀ jogún ẹ̀. àbí kí yẹn kọ́ lè fi àbí kọ́ kọ́ sùkúù tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ rere ń bẹ̀. ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀rí mo ti yẹ sọ́dọ̀ táwọn yẹn ń sàǹfààní pẹ̀lú àtọmọ dáadáa tó fi ilẹ̀ ń ṣàdúrà àdúrà yẹn rẹ̀ nìyí mọ̀ yóò dùdú yé wa síbù láti ṣàdúrà yẹn. tí o bá máa ṣe ní pé tó bá di jọ́ kẹta àti jọ́ kẹta òkú ọdún kìlọ̀ ní fọláwọn fẹ́ ṣàdúrà fún fún mi ládùúgbò lẹ́la tó bàbá rẹ̀ ti fún ẹ̀ jọ́ kẹta lásán ló lẹ̀ tó máa ṣàdúrà ẹlẹ́ni bá sọ pé nù jọ́ kẹjọ ni mo rẹ̀ nìkan sọ pé ogójì ọjọ́ ni nígbà yẹn nìkan nígbà tó bá jáde oko ẹnìkan bá lọ́kọ́ lọ tó ní ládùúgbò dáadáa nígbà bẹ́ẹ̀ tó sọ. ṣé bẹ́ẹ̀ láti ṣàdúrà rẹ̀ kó láti ọmọ dáadáa ti máa ṣàdúrà fún díẹ̀ ṣàdúrà rẹ̀ bẹ́ẹ̀ sì máa bá gbogbo ìgbà tó bá ti rẹ́sì ẹ̀ náà ni ó máa ṣàdúrà fún. ibi náà nìyí a máa dá fún àlẹ́bí méjì bẹ́ẹ̀ ti gbọ́ síbẹ̀ rí ọ̀lọ́wọ́ ayọ̀ sọ́lá àlẹ́bí صلى الله عليه وسلم أي كيف أنت تبعت من أجاب بيت بيت وسيت يا واد ما واري هم بعد ما في رأي كذا كانوا في قوة هذا ما تجاه هو أي كلا ما بعد سبوا إن صلاة الحج قال والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ọlọ́run láwọn tó dé lẹ́yìn àwọn ẹni rẹ̀ sọ́lọ̀ wọ́n tí wọ́n sọ lẹ́nu tó wọn náà ọ̀bẹ lẹ́dà wa oríṣi wa o oríṣi àwọn tí wọ́n ti gbá wá ju wa nínú ìgbàgbọ́ o ọlọ́run má fi àjẹ́ ọ̀fẹ́ràn mú sí wa lẹ́nu nípa àwọn tó ti gbàgbọ́ lòlùtò rọ́pàá náà ìlú lẹ́tà rọ̀ fún ìfọ̀rọ̀ yẹn wọ́n náà ọ̀bẹ lẹ́dà wa. ọba tí máa ń kẹ́ni tí máa ń ta àgbà ènìyàn. ó ta bá fẹ́ yìí ti kí àyà ẹ̀ á bẹ̀rẹ̀ ọlọ́run forí jì mí o ọlọ́run forí jì ìyá forí jì bàbá sì àdó wọn. ìgbà dáadáa fáwọn ẹ̀sìn lówó rẹ̀ fẹ́ ra bàtà fún wọn àwọn ará ní wọn àrí jẹ tó wó tí gbọdọ̀ fẹ́ tí wọ́n wá jẹun ọ̀sán yìí mọ́gbàlájú ẹ̀sì máa wá gún lẹ́nu wa tó rẹ̀ tí bàbá mọ́ mo ti dé ní ilé kẹta ìsanwó òṣòfò àlàyé àwọn ọ̀dọ́ mi òkè ràwé àdìkọ́nì mi náà bọ̀ wá bọ̀ mi tó ti kọ́kọ́ gbé yọ́ máa lọ máa bọ̀ nípò tí ní fárúgbó rẹ̀ kú lọ yọ́ máa lọ́wọ́ bí wàá ti délẹ̀ tó ní kébi kí ó ti délẹ̀ ọ̀dẹ ti sọ. Àwọn kan bẹ̀rẹ̀ wọn lórí yín náà lórí ká tó gbé lẹ̀ ìrẹ̀mọ̀ sáà bàbá àwọn ọmọ máa ń gbà ẹ̀yin lẹ̀ fà ó. Wọ́n sì lé ikọ̀ táwọn èèyàn bá sọ̀rọ̀ ẹ̀dá náà wọ́n padà fi bú yẹn. Ẹ̀sì tàwọn àpá àti wá sí ìwòlẹ̀ padà fi ń bú wọn. Èyí náà lè fẹ́ padà tó wọ́n wọ́n lè jẹ́ ẹbí ọmọ. máa gbọ́ ọ̀pẹ tó wà ń bẹ̀ kò sí ń bẹ̀ èyí lẹ̀ fà ẹ̀yin ni dáadáa tó fi wúrò dáadáa ìgbàdá ìṣèlérí fún ọ ẹ ṣe àdíyà fún ọ ẹ fún ọ lẹ́kùn àwọn ìyàwó pé làwọn ti máa mú yín wọn máa sọ pé sọdá bọ̀ ní ogúnlò fókù tó bu wa lọ sádákà àtàdúrà tọmọ ń ṣe ẹ dákùnrin ní fẹẹ pé ìsọmọ òkú ni ìsọmọ òkú náà èyí ti fọ́ pọ̀ yìí gbogbo àwọn mùsùlùmí ayé ọlọ́run bá ní forí jì wọ́n kó bá ní kẹ́ wọn tó nípa bí àti àtọmọ máa ṣe tó bá ti rántí náà ni ó pé ọlọ́run orí ti mi ó orí ti ìyá mi orí ti bàbá mi ló sì lọ sọ́dọ̀ wọn sórí lẹ́yìn náà wá tẹ̀wá lọ sí àwọn sàárà ní ńlá ta sọ yẹn gbogbo tẹ̀bí ra màálù yẹn ni mo ló máa jó yé yẹn pé ìyẹn kẹ́yìn rẹ̀ lé mọ̀ ń darẹ̀ láàmú gbogbo owó sòfò ọ̀rọ̀ yìí kẹta sí kí yẹn gbowó báyìí tó dẹ̀ mú ta mú ta sí bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí ṣe rí ẹnu ní ìṣẹ̀lẹ̀ pé léré yá tó ti máa yáyọ̀ pé ọlọ́run àti ohun tọ́fà yá ní ohun tọ́fà àfáàrí ó ti máa jó káàkiri àwọn ẹ̀rọ tó máa gbá àwọn eré inú rẹ̀ tó gbé yàrá tó rí àwọn ẹ̀rọ yàrá tó wọ́. ó lè kó tí èmi yìí ìfowó tí bá a tó sí ìyàwó tó kú. ó ti táìmù tá lọ ìbáyìí tó ó ti gbẹ́kọ̀ọ́ fún wa ó fún wa lẹ́kọ̀ọ́ àti ìyàwó àti ìyàwó.

Ọwọ́ àwọn àtàìwá lójoojúmọ́, ọlọ́jà kẹ́yìn kò sí fún kẹ̀kẹ́ lọ́wọ́, àtúnṣe rẹ̀ tó lọ. Ọlọ́jà kẹ́yìn ni o, ọlọ́jà kẹ́yìn ni o, àdúrà fún wo nìyẹn. Ọlọ́jà kẹ́yìn níbo, tọ́ba á ti fẹ́ ilé ìlọ padà yá, ọwọ́ abẹ́rẹ́ rẹ̀. Tóró, ọwọ́ ti ká rẹ̀ gbé lórí dáadáa. Tọ́rọ́ náà bá yà sí yóò wù mí, ọ̀rọ̀ bọ́lọ̀ bá ti ìtò, sọ́lọ́ fóun sí ìtò, tọ́ba pọ̀ tó nípa bẹ́ẹ̀ a ní òun gbogbo wàhálà kankan wọn kọ́ ìyá rẹ lórí ló sì kú bàmẹ́ àbó sì kú bàbẹ́ àbó sì kú àmẹ́ èsì kò lè kó látọdún márùn-ún sí gbèsè lè jáde. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọmọ bá rí obìnrin kan àti ìyá rẹ̀ kalẹ̀ yìí ọlọ́run lòún bí ọmọ rẹ̀ ẹ kí ló sì dé tẹ̀lé tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn fẹ́ sí ìyàwó rẹ̀ lẹ́yìn lẹ́wọ̀n á sọ fún mi kò bàbá ni wọ́n lónìí nǹkan àwọn owó ni pé àwọn ti ṣe ìnáwó tí gbèsè àwọn lè kó àwọn ò pé ìdáhùn fẹsẹ̀ àwọn tẹ̀fẹ́ káwọn kó wọn mọ́sálásí ń bì káàkiri lọ́dọ̀ láàrin náà ètò ìtọ́jọ́ àwọn kan lẹ́sẹ̀ ẹ̀ bàbá ìkọ́kọ́ sọ̀rọ̀ ẹni tó jẹ́ bàbá yìí bàbá ọmọ rẹ̀ ọkọ̀ tẹ̀mí àjọjọ sọ̀rọ̀ ẹni ẹ̀sẹ̀ wàá pè mí lẹ́nu tẹ́lẹ̀ tàbí ẹ̀wù sí i. ìmọ̀lódù ní èyí kọ́ yẹ kí àdúgbò tẹ́lẹ̀ wàá tó lè ní wàá tẹ̀ wúwúrú báyìí. Àlẹ́ ìsọ́lọ́ lọ́wọ́ àṣẹlá lójú ayé wọn. Wọ́n sì yàwó Zainab bèbèdà olarinrin kódà àwọn èèyàn bu ẹran tẹnu rẹpẹtẹ. Ṣùgbọ́n àti oṣù ìjìyà wa sọ fún ìyá ńkọ́. Wọ́n kẹ̀sẹ̀ awọ́lẹ̀ báyìí wọ́n ti kó dàbí lòsì. Wọ́n ti ṣe ìyẹ̀fun tí wọ́n fi orí àmọ́ sí. Kálukú bá jẹ́ ẹni wọ́n bá túkà. Kódà àwọn

ìmọ̀ tí wọ́n bá wọlé fẹ́ ìmọ̀lẹ́ ní ìdílé wa tó tẹ́tẹ́ ní oorun wàá pé nígbà tó fi lè fẹ́ ìjẹyọ kan lọ yẹn wàá lómọ̀ wàá pé irun. àìmọ̀kẹ́ lọ́ndọ̀kùnrin mí láàmú akọ̀dá wíìlì pọ̀ yára fẹ́ fúláṣẹ̀ fẹ́ kọ́ wá bá mi ní yàrá lọ́wọ́ bí náà bá mi yàrá. bàbá ẹ̀jẹ̀ kẹ́ ó yẹ pé kálukọ́ kẹ̀ gbá gbòdì ni ó dókòó sẹ́nu ọ̀nẹ̀ káàkiri ẹ̀yin ọlọ́ọ̀ba rẹ̀ sí ní ọlọ́ọ̀ba òtó nìyẹn. So ìmọ̀ ní òjò orí ẹ̀rí pọ́lẹ̀ kí ẹ̀fún jọ fún wa. So nípa bẹ́ẹ̀, a ní ìdìmọ̀, a ní ìdìmọ̀ náà. Kódà níbi sọ́lọ́ ọlọ́ àrùsọ́lá nínú àdéjì Abdullahi ibn Masaudi, Rọ̀jì Ọlọ́run Sọlá. Wọ́n ní ká fi hájáde ẹ̀gàn. Àkọ́kọ́ ní agbọ́dọ̀ kọ̀ọ̀kan tí ń jẹ́ hájáde. Gbólóhùn yẹn, ọ̀bá ti kẹ́lí mọ́tò nàìjíríà àbáyẹ lódì tí ìbá ṣe bá ń tẹ̀sọ́lá ń gbèsè abẹ́ fún kẹ̀nùà. Ilé ìlú tó wáyé àtiwá yìí pé àìhásẹ́d hásẹ́dá hásẹ́dù méjìlá ni. Ìkan bẹ ká fún ẹ̀gàn òun nìyẹn. Kọ́ sọ pé dáadáa ti ń bẹ fún lágbájá mi fẹ́ kó sí fún mọ́. Ìsọ pé kọjá tèmi o. Aráàmù lè léyàn ọlọ́run tẹ̀ sí ní káńtù sálá kó wà sọ nípa ẹni tó ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run nígbà tó fàlà ọlọ́run ní ìṣàwé àdéhìn ìdá àgbà. o sì tún wá ìsáájú lọ́dọ̀ ọlọ́run bá sùn àwọn ọ̀tá la kó lọ́dọ̀ ẹlẹ́gàn nígbà tí wọ́n fẹ́ jù. ẹ̀dá kan máa jẹ́ afẹ́jọ gbogbo àwọn afẹ́fẹ́ fẹ́jọ ètè ẹ̀mẹ́jà ń ṣe lára. ẹwà ní kẹ̀mbẹ́ ló jẹ́ hasadu mahmud wọn ṣe àlè pé lẹ́gẹ̀rún dáṣe ní ìjó. àlùkò sáláwá tó irú ṣe irú eléyẹn ibi méjì láti rìn. ìdáadáa tọ́lọ̀ ń fún lágbájá ní ìsọ pé kó kú òfin. kí wọn lẹ wá tán lẹ kí wọn àbẹ̀rẹ̀ dáadáa yẹn alùpùpù sálámi di méjì láti rìn. rọ́jò lọ́lá dá ọlọ́run náírà ẹni tọ́lọ́run fún lówó ìwà ní owó yẹn lórí iwu sí ọ̀yọ́ ọlọ́run ọba nínú ìyẹn lè ṣe owó ẹ̀ ike owó tọ́lọ́run fún kọ́ bá dòtò sí kí wọ́n ní wá wádìí bísẹ́ẹ̀sì kí wọ́n ní àbírówó kí wọ́n ní wá ló ọba ní ẹ lórí dáadáa yẹn ẹni kejì òun ní tọ́lọ́run fún ní àlẹ́kẹ́jìlá ìmọ̀ ìmọ̀ mọ́lẹ́kì ìtumọ̀ rẹ̀ náà ní alifíkà àbí tíìmì ọlọ́run fún lágbọ̀ yẹ ẹ̀sìn hikima ó jẹ́ túnmọ̀ súnà ọlọ́run fún ní súnà kí ẹ̀ wá ṣe owó ẹ̀ lórí ẹ̀ kí ẹ̀ náà wá lọ kẹ́kọ̀ọ́ súnà kí ẹ̀ máa wá fi kọ́ àwọn èèyàn kó sì máa lò ọ̀nà tá a gbà ṣe owó ni ẹ̀ gbogbo àwọn tá a gbọ́ wa ẹ̀rí ìmọ̀ ẹ̀rí ìmọ̀ sọ ṣáájú ìmọ̀ ẹ̀sìn ó lórí ní ẹbí bọ́ sí láti ní ẹlọ torí kí yẹn má sì kí yẹn má sì mo bí èèyàn onímọ̀ ń pa rẹ̀ yẹn lè ṣe bí dáadáa ní tó ṣe tó di kejì mi àìsí ìtújú owó tí ò bá yé èèyàn àwọn kan máa sọ pé àgbàgbà yẹn láti bí ẹlà owó kù nínú ìsìláàmù yìí ló wà. Ìbéèrè tó dáa ìlàjì mọ́ni. inú ọ̀nà tí yẹn máa fi ń dàfà yẹn lè dàfà pẹ̀lú kó máa ṣèbéèrè. tí yẹn máa ń ṣèbéèrè ó lè dàfà látara ìṣèbéèrè. irú hadith tẹ́ máa ń ga nù mọ́tún àgbáyín náà hadith àtẹ̀wàrí yẹn. sáǹtì sọlá sọ wípé mo tó kó parun báwọn sọ ṣáájú yín kẹ́sìmọ́tò náà ta èrè ọ̀pọ̀ ìbéèrè wọn wọ̀ṣìlá tó ń bàálà ń bí òun ni máa ṣe ìbéèrè lọ́dọ̀ àwọn ànẹ́bí ọlọ́run torí ìbéèrè lọ́dọ̀ àwọn ànẹ́bí ọlọ́run ọrùn ọba wo àwa rẹ̀ ọ̀hún náà ni wọ́n tún ọbẹ̀ tó ti mú dáhùn wá lórí ìbéèrè wa báyìí ẹ̀sìn tún kún ẹ̀sìn fún wa ni èyí tó sì wà nílẹ̀ láti ṣe ṣùgbọ́n láyé lóde lónìí a béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ fún tí ò bá yé wa àbá àbẹ́yìn látàárọ̀ ìdílẹ̀ sùn sáàfọ̀ ọ̀bámọ̀ ni wọ́n sọ fáwọn ọmọ ẹ̀ńtọ́ bá ti sọ pé lọ́sọ̀ ẹni ọdún yìí gbólóhùn kò yé ó ti fún dájú ẹ̀sìn wa lẹ́nu yẹn gbólóhùn yẹn làbá ní ọ̀rẹ́ rí ó fi dìdú dárú kò sí yé o ní àtọ̀ pé atọ́ lè ṣe báyìí ẹ̀ kí ló wí ọlọ́rọ̀ àwọn àfa tí mi sínú àfa ẹ̀rọ láti ọlọ́ àfa. tó nípa bẹ́ẹ̀ ìlú ṣèbéèrè ohun tí ò bá yé lọ́dọ̀ àwa ta láyé sí ṣùgbọ́n gbàtà wà nẹ́bí ọlọ́run bá wà láyé ọ̀pọ̀ béèrè ó lè fa wàhálà fáwọn àìsàn ẹ̀rù bàtà nẹ́bí sallallahu alaihi wa sallam tí wọ́n sọ ní kọ̀ọ̀kan wọ́n ní ẹ̀yìn الله عليكم الحج فحجوا hajj ti ń dandan fún yín o ẹ lọ sí hajj o bẹ́ẹ̀ ni ká ti bẹ̀rẹ̀ béèrè yẹn wọ́n lè jíjẹ ọlọ́run àkúlẹ̀ àmì ya omi lẹ́ẹ̀kejì ìṣiṣẹ́ ọlọ́run ti fi sáwọn ọ̀gbọ́n tó wí lẹ́ẹ̀kejì nígbà yóò ṣiṣẹ́ ọlọ́run ni wọ́ tí mo fi sọ pé bẹ́ẹ̀ ni ẹ máa lọ ó ti dẹ́sẹ̀ nìyẹn ẹ̀ ní lágbára àti ṣe ìbájẹ́ òun lẹ̀ sí. ẹlòmíì lè lọ tó búlọ́ọ̀kù lónìí nǹkan lónìyàn o. o lè kọ ọkọ rẹpẹtẹ kọ máa ní alẹ́ nìkan wọ́n ti di ojú tí ọ yàrá kẹlú olé yẹn òògùn nù rẹ torí kò yẹyẹ yàrá kan nínú olé òògùn nù ẹ tàbáwà kàlọ. tó nípa bẹ́ẹ̀ ẹlòmíì ní tó lè máa lọ mú ọmọ ẹlọ́bí kọ́lé ẹ máa rọ pọ̀ ẹ máa kó dúkìá jọ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ti hajj. hajj tọ́jú ẹ̀kẹ́ náà ọjọ́ ayé la padà dé ká bá a sọ pé yọ̀ọ̀dọ̀dọ̀ ó fi ìgbélójú ọjọ́ àwọn àmẹ́bí ọlọ́run ìbéèrè ọgbọ́dọ̀ pọ̀.

ó ti di wèrè náà nìyẹn. lóbi dájú bá rí àwọn sọ̀hábíyà àwọn sọ̀hábíyà Ummu Sulaym radiyallahu ta'ala anha ọlọ́ọ̀bọ̀ ìsìnkú ọlọ́wọ́ máa ń yọ̀ kan. ó ní inna Allaha la yastahi min al-haqq ọlọ́run ẹ máa ti ju òtítọ́ hàlẹ́ alẹ́ lọ́rọ̀ àti ọ̀wọ́ ìdá ìyàtẹ́lẹ́mẹ́sì. tí obìnrin náà máa wẹ ìwẹ̀ jànáàbà ni tọ́ba lálà àdúgbòsọ́lá sọ pé náà tóun náà bá rí ọba ọkùnrin máa rí àti àwọn adájọ́ obìnrin náà rí tijú láti ṣèbéèrè ọkùnrin náà ṣèbéèrè irun tí ọ̀bà yìí nínú ọlá tó wà fún ìmọ̀ tíyẹn bá tíyẹn pàtàkì nílùú ìjì ó wáyé àbí gbogbo àyè tíyẹn bá ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tọ́bẹ̀ ti kọ́ ìmọ̀ báyìí ipò pàtàkì yẹn tó ti bọ́ bẹ̀ padà lẹ́nu. wọn láti sọ̀rọ̀ pé khiyarukum fil jahiliyya khiyarukum fil islam ìdá àpákìlò. ẹni tó jẹ́ ní ẹ̀sà islam tó dé nígbà tí islam tó dé báyìí rẹ̀ ẹni ẹ̀sà náà ni tẹ́sí máa ti lè. ẹ dákun ẹ̀dẹ́ ká lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ká sì ti kọ́ yẹn jù ẹni tó bá ti fẹ́ sọ ẹgbẹ́ ká ṣàtìlẹ́yìn fún wọn ẹlòmíì fẹ́ kọ ájì amòyìn ní òjò rọrùn àwọn tá a bá lágbára ti ṣàtìlẹ́yìn yíká ṣàtìlẹ́yìn fún wọn ọba ìjọ tí ó ń tọ̀ wọ́n jáde ẹ̀rí wọ́n ní àwọn ẹni méjì kan wà lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹnìkan bẹ òun ń ṣiṣẹ́ èkejì ń lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ń lọ kẹ́kọ̀ọ́ èyí tó wá ń ṣiṣẹ́ tí gbówó jọ tí fún ọwọ́ abẹ́ máa sàròyé pé à èmi ń ṣiṣẹ́ bọ̀ ìwà lọ́lọ́ kéwù kan. wọ́n dábì kò sálá ń fi tẹ́ ni ẹlóhùn yìí pé fọ́lá àìlẹ́ka tó ń sàkó mi. o sì mọ̀ bọ́yá arísìkí tó rí yẹn nípasẹ̀ ẹ̀yìn mi. ẹ̀rọ àwọn ẹni ṣáájú rẹ̀ ta fẹ́ jọ kọ́lọ́jà lè jọ wọ́n. kódà wọ́n máa sìnrìn àjò lórí àdìsẹ́ yọ̀kan ẹwà tó wà àdìsẹ́ ẹ̀rí wọ́n ní arákùnrin kan ọwọ́ alájùmọ̀dé ní ọlọ́ba àgbóta káà nígbà mọ́sọ̀ ọwọ́ abilé rẹ̀ hadith kan ó ti máa gbóòtì sí ọlọ́run sọ wípé ní kò sí ẹrú kàdé ọjà tí ọ máa wáyé nà ẹ̀rí ìbéèrè tọ́lọ̀ sí ọlọ́sọ́dọ̀ tó ní bùkátà rẹ̀ wọ́n ní náà wíwá tó wá ìtọ́ ọ̀fẹ́ sí bísínẹ́sì ni wọ́n ní rárá kí lọ wá sí wọ́n láti sì wá kọ́ sí ọ̀rẹ́ ti dáyọ̀ nìyẹn torí mi kú ti sọ lọ sọlọ lọ tó ní kò sẹ́ni kẹtẹ́ ọjà àti ìsìn wá mọ̀ àti káwọn mọ̀lẹ́kà bẹ́ẹ̀ sẹ́yìn rẹ̀ wọn báyìí kò bá rìn lórí ẹ̀ nípa bí wọ́n yọ́nú sí ohun tó ń wá kiri ẹ̀rí onímọ̀ àtẹni ń kọ́ ọ̀pá kan ni wọ́n ti jọ nínú ládàá ẹjẹ́ àgbìyànjú ká kọ́ ìmọ̀ àti pẹ́ni tí bá ń wá ìmọ̀ nìyí yóò máa rí àforíjì ọlọ́ wọ́n máa sọ̀rọ̀ gbogbo àwọn tó wà ní sọ́nà àtàwọn tó wà nílẹ̀ sódà yẹ ìdórí ẹja ìbẹ̀rù gbọdọ̀ àti tí ẹni tó jẹ́ olùmọ̀ ọlọ́lájọ níjọ́ ti lọ gẹ́gẹ́ bí ọlá òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá lórí gbogbo àwọn ara wọn yòókù torí bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀jẹ̀ ká gbìyànjú láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Ah, àtúntò alápẹ̀rẹ̀ ìṣesí àwọn ẹni rẹ̀ tó ti lọ lórí máa tọ́ fa àmọ́ kódà tí ò bá sí nínú wọn títí ìyóhùn tó bá wà wọn wà. òkè ìgbésà tá a ti sọ nípa ọlá tí ń bẹ fún ìmọ̀ fún àkóso tọ́kàn tó pé ká wá mọ̀ lọ tí ò sí lu akájáde nítorí ẹ̀. aláàárí ọ̀sẹ̀ náà àwọn sàhábà afọ́ ìjáde òun àfọlá rọjà lọ́wọ́ dára nínú àwọn ẹni tí wọ́n bá tó pé sàábé sàábé àti sàhábé òun ni mo ń lákìyà Rasulullah sallallahu alaihi wasallam wa amana bihi wa mata ala imani ẹni tó pàdé ànẹ́bí ó nígbàgbọ́ sí ó sì kú lórí ìgbàgbọ́ yẹn òun ló ń pè ní àmì afárá jáde nínú ẹni náà ni wọ́n á wá àdíìsì kan gbẹ tí wọ́n gbọ́ lẹ́nu ànẹ́bí wọ́n wá títí gbọ́ wọn pé àdíìsì yẹn ń bẹ lọ́dọ̀ kan nínú àwọn àfáwà tó pè ní Abdullahi ibn Unais al-Ansari àbáwọ̀ àdúgbò ìbùnú ọ̀lẹ́ àǹfààní yìí ó kú ní fifty four ìjẹ̀rí yẹn. ọ wà níbi ọdọ́ ń pè ní àdáhàkọ̀dà àlùkọ́wà ní káàkó sálángà lọ́wọ́ àwọn ará màdínà yìí pé kó wá sí màdínà àwọn ń fún ni àwọn ń fún ó ti jagun prophet àtàwọn ogun ní ìpínlẹ̀ lẹ́yìn rẹ̀. àbáwá yìí láwọn sọ̀tà láńlá ń jọ́kẹ́ tó tọ́lọ pa ògbóǹtarìgì ìgbègbèrè kan wá tó ń fẹ́ wá fóògùn ja mẹ́dínà wọ́n pè ní káàdì tì mo ló ní kọlọ pa wá. ẹ máa tẹ bá ń gbọ́ àti ìsìnyẹn lọ síwájú sí wọ́n sọ pé àlùsọ̀tàlá ní kó gbórí ẹ̀ ni o gbogbo àwọn ọ̀rọ̀ tó lálàáfíà. àfáà wáyé.

lẹ́yìn lẹ́yìn ọ̀gbọ́n tó sábòsí fúnra rẹ̀. ẹ̀wá rí ẹ̀sọ́ eléyìí tó bá wà lọ́rùn èèyàn kí èèyàn tó lè rí àforíjì ọlọ́run ọba sùhánà èèyàn kẹ́kọ̀ọ́ yẹn padà. a bá gbàgbé má jẹun sí bẹ́ẹ̀ fún túbá tí èèyàn bá yà fún ọlọ́run èèyàn ò sì wọ́n bí ẹsẹ̀ èèyàn kábàámọ̀ lórí ìtòtòtò èèyàn lẹ́nu fún wọn ní padà bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn lẹ́ẹ̀kan bá fi wọ́n ní àdìsí yẹn sáfà jáde o wọ́n gbọ́ pé gbé lọ́dà tó láì bọ́ nípa lẹ́yìn ṣùgbọ́n kò sí lọ́dà wọn. Bíbẹ̀ ilé ìjà tó kí ó sùn. Ibi ìjà àbáàgbà ìtumọ̀ pé gbogbo òdodo lè wà lọ́dọ̀ rẹ̀. Ṣé wọ́n bá lu súnmọ́ fẹ́ kọ́ táìmù rẹ̀ máa fẹ́ dájú, á sì ní ìṣàlá wọ́n wá ń kó sí àdíṣe ń bẹ lọ́dọ̀ tó lẹ́yìn fún ọ̀nà yìí. Àfá yìí tí wà ní Ṣáàmù, àfá wa lọ ra rà fún omi nítorí àfára jáde. Ó sì rìn ní oṣù kẹ́kọ́ tó níbẹ̀. Nígbà tó wá débẹ̀, ó ní àdíṣe kan mọ́ màá gbọ́, inú ìgbọ́ lọ́dọ̀ òjijì ọlọ́run bọ́ wọ́n ní ń bẹ lọ́dọ̀ rẹ̀. Kí làdíṣe náà fún ní òhù ọmọlúwàbí òórùn lẹ́nu gbòmà gbòmà gbòmà yẹn òun ni kò ní sí kankan pẹ̀lú wọn. wọ́n á sọ̀tọ́ láńsọ yìí pé èmi ni ọkọ odò ní kápá wọn láwọn ọlọ́run ọba àwọn ilé ìjọ yẹn èmi ti ní bẹ yáa kí ọgbà ìwẹ̀ ẹni tó ní ìwọ̀kùn nítorí ẹ̀ ọlọ́wọ́ máa gba owó oníwọ̀ ìwẹ̀ ẹni máa gbà á fún. kódà ìgbà títí yẹn bá ti fún yẹn lọ́nà àìtọ́ ọlọ́wọ́ gbà. ọ̀wá ní sẹ́nikẹ́ni tí ó wà nìjẹ́ náà ọ̀sẹ́nikẹ́ni tí ó wọ̀ náà. Tẹ́sọ̀ ẹlẹ́tọ̀ kí wọ́n wà lọ́rùn rẹ̀ tí ó sì wá wà lùdẹ́nà bẹ́ẹ̀ ó wá rò wò lójú ní pé bóòlù mà kò ní sí nǹkankan gbogbo wọn ó jẹ́ àárẹ̀ ohun tí wọ́n fi fẹ́ gbèsè ọrùn wọn. ẹ tá a fà sórí ẹ̀ jáde kẹ́ni bọ́rọ̀ yọ sí sọ̀tò orí jáde tó lọ. ẹ lọ́wọ́ bí wọ́n ti kò ní sí nǹkankan pẹ̀lú wọn. bẹ́ẹ̀ gẹ̀ẹ́ni ọlọ́run ti máa gba gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ sí ń lọ́wọ́ kálukú. débi ibẹ̀ ń jọ́ wàlùjẹ́ náà ní wàlùjẹ́ náà ẹni tí ọwọ́ náà ní wọná tó ti dẹ́sẹ̀ lọ́sọ̀ padà wọ́n sì tún ní òfin fo ní gbogbo ó ti yẹn gbogbo ó ti padà. àbáwá sàlàyé bẹ́ẹ̀ rẹ̀ sí ọlọ́run sàlàyé bẹ́ẹ̀ rẹ̀ nínú àtàlẹ́sì wọ́n ti di àná. ẹni tó bá ní ìwọ oníwọ̀ lọ́rùn inú dáadáa rẹ̀ wọ́n tí ọba ń símọ́ yóò fún wa ìdá ẹni nìmọ́ wà á kẹlẹ̀ bó ti wà ní àdéhìí káàkiri sọlá gbọ́ pé sẹ́ẹ̀mẹ́ ẹni tó jò kẹlẹ̀ káàkiri sọlá ó ní ẹni tó jò kẹlẹ̀ nínú ìjọ mi àwọn ẹni tó ṣe yí pé kò sí kò sí dirham lọ́dọ̀ rẹ̀ kò sì sówó lọ́dọ̀ rẹ̀ ẹni tó jò kẹlẹ̀ ni Awere rẹ̀ ó pè sádàkà rẹ̀ ó pè gbogbo àwọn dáadáa rẹ̀ máa pé ṣùgbọ́n nígbà tí ń bọ̀ wá ó ti mú eléyìí ọ̀pá eléyìí ó lu eléyìí ó ti jàǹbá eléyìí ó sábò sí eléyìí wọ́n á nínú dáadáa rẹ̀ wọ́n á tún gbogbo dáadáa máa fẹ́ wọ́n bá tún máa kó àìta àwọn ènìyàn wọ́n á ti rú lọ́rùn bí wọ́n padà wá dẹni tó káwá ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ yìí a lè rí àti káwa àlẹ́ àìsímọ́ ti sáà èyí ó sì máa jẹ́ odùmọ̀ èèyàn bá kọ́ ìmọ̀ ìjọ tí sọ ìjọ lẹ́yìn náà wa rí a rí o ìrọ̀ àti pẹ̀lú ọwọ́ ajókòó tó sọ wọ́n ẹ̀rí àbá àtàrí méjì tààlé mùtàálù tààlá ń kọ́ bí báyìí wọ́n ti tààmọ́ mẹ́ta àrùn tó sí i. ففيها منذرة بغير عناء فالجنون فنون ọ̀fẹ́ nígbà tí lọ́gbà tí sọ fẹ́ mọ́ ti fi ẹ́ láàpá ó ní وكيف اكتساب المال دون ما شقة تحملها فالعلم كيف يكون bó lè yẹ kí wọn bá kó dúkìá jọ láì ní ti wàhálà tí wà á gbé mọ́ra wá sí wàhálà lójú ojú yẹn ni wọ́n fẹ́ kówó jọ wọ́n fẹ́ kọ́rọ̀ jọ bó wà ní ìgbìmọ̀ rèé ọ̀rẹ́ ló kìí ṣe pé òkú rọrùn tá a bá ní wàhálà wàá parí sí o nínú kẹjọ òjò kọ́pọ̀lọpọ̀ àwọn ṣàdáàbù kíké wọ̀ náà sáà nǹkan pé yé wa máa ní yẹn. ọmọ ẹlú aṣọ tó jíire bàtà tó jíire oṣù fẹ́ jà bá àkọ́kọ́ pààyẹ sí ní ọmọ alọ́gbó nàìjíríà tí mo bá dé gbogbo àwọn kẹyìn padà máa sọ bọ̀. lọ́gbọ́n tó lọ tàbá ti wá mọ́ pẹ̀lú pé káàrin ẹ̀mà sọ fáwọn èèyàn torí tàbá ti bẹ́ẹ̀ ń bá ọmọ padà lọ ọwọ́ àtọwọ́ àtàwà láwùjọ náà ẹjẹ́ ká sì fún lọ fáwọn tó kéwú ẹjẹ́ ká táwọn ọmọjọ tó jíire a ti mọ̀ máa fi di ohun gbàgbé orílẹ̀ ọba ti sínú ọmọ islam mọ àwùjọ sì máa bàjẹ́ níparí tàbá fẹ́ kọ́ ìmọ̀ kí ni bẹ̀rẹ̀ ìmọ̀ òun ni kí yẹn máa gbọ́ òun tá a bá gbọ́ ká ha tá a bá ha sórí ká lò ó tàbá wá lò ká tó wá tẹ̀ kàfàrà yìí àwọn aṣọ fún àwọn òkùnfà onídìí kí yẹn rí mọ́ akọ́kọ́ ń bẹ̀ ìfàyà ọlọ́run ọlọ́run ni mo ti sọ pé wọ́n há ọlọ́ àdéhùn kò lọ́wọ́ bẹ̀rù ọlọ́run ẹ̀tẹ̀rù ọlọ́run ẹ bá ti fáyọ̀ ọlọ́run ni mo ń sì láyé àwọn ọlọ́pàá àwọn nígbà tí wọ́n ṣàfihàn ìfọ́ ọdọ́dọ́dọ́ náà lè fi rọ̀sìmọ̀sìmọ̀ lọ ó ní à ah, mo sì rí mọ́lẹ̀ lára àwọn ọmọ ọ̀dọ́ yìí ṣùgbọ́n má fi ẹ̀ṣẹ̀ má fi pa ìmọ́lẹ̀ làbá ẹni lọ wípé ṣàkóso ìlà wàkí àṣù àfihàn ìparí sátàbí ìlà ẹ̀rìkì máa fi mo lọ àìrí tí wọ́n á dáadáa mi ní kí gbàgbà rẹ̀ lọ bá wà díẹ̀. Nínú ọba kọ́ mi ń kéwú kì í yé mi. Ọwọ́ atọ́ mi kọ́lẹ̀ kí n fẹsẹ̀ sí. Àti tó kọ́ sí òyìn ọ̀yẹ́ ẹ̀sẹ̀ nì. Ẹni tí wọ́n lè yẹn rà pa, àdéhùn ni wọ́n lè lọ́ba káwọn ọmọ kí yóò sì máa wọ ọmọ rẹ̀ àwọn ọmọbìnrin. Kí ni wọ́n lè lọ fún bí ìdílé ọ̀kọ̀ọ̀kan lágbára rẹ̀? Tọ́lọ́ máa wọ ọmọ rẹ̀. Àgbèrè nínú kéwò ní ọwọ́ àlùfẹ́. Àdíkọ́ máa ní àwọn yẹn lérò pẹ̀lú àwọn àtọ̀dọ̀ ọlọ́run ni ọ̀nà oòrùn mọ́rí láàrin òun dára ààbò. ìmọ́lẹ̀ lẹ́yìn àìsí sẹ́ẹ̀bù fẹ́ ni ló bá jọ́ dára lẹ́yìn náà ní ẹ bá ń kọ́ máa níbi ìmùtábàrà wà ní sùúrù ẹ̀dọ́ fẹ́ kọ́ ìmọ̀ máa ń gbé ìsáàlù ìṣẹ̀fẹ́ wá sí ọ̀dọ̀ yìí pé kí wá kéwú gbogbo kí ní ẹ̀ mọ́ ni tí yóò lè

gbogbo ìgbà gbogbo àdúgbò báyà ń kéwu lọ ni. ìyá wa tó wá takú tàfà ẹ̀rí fi ẹ̀rọ lọ́gbà aláàlátà náà ẹ̀lò ní àyè ìmọ̀ ẹ̀là bí ṣe ìtàtí. ọ̀rọ̀ lè nímọ̀ àti pẹ̀lú mẹ́fà táwọn ní ká mọ̀jẹ̀mọ́ yá ní bàyá nì máa rí gbogbo ẹ̀ fún ẹ pẹ̀lú àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ zàkà orí àti. tó gbọ́dọ̀ máa kí ó lọ́ fún tó lọ kò mọ́ra wọn rárá àtọ̀. ó ti tó ń bá ti wọ̀ ọ́ báyìí òní rí ìkẹsẹ̀ lọ́nu tọ́lọ̀ fẹ́ lógún. torí wọ ti máa wà lọ́rùn ẹ̀ zàgá wà ẹ̀sùn wà lójú kòkòrò lórí ìmọ̀ wọ́n ti dáàrú wà ti sùúrù ọ̀pọ̀ ìjàdù wà ní ohun tó jẹ wọ́n ìṣàdù ìṣàdù wà tẹ̀lé láàrin olùkọ́ ìdíkọ́ ọlọ́yẹ̀ láàfáà lọ́wọ́ pé ẹ̀ tó tí yẹn padà sàǹfà lóṣù ìmọ̀ bùkọ́ yọ̀rọ̀ àfihàn ọ̀lọ́ nígbà wọn lọ ilé tó ń gbọ́ kí àrẹ kìtàbù sọ́lá àwọn máa gbé àbá àbáàrí ọmọ ìlàkọ́ kìtàbù sọ́lá àdéhùn ni ọmọ àlọ́kọ́ ẹwà wo fi mọ́kù kọ́ padà rí lónìí wọ́n sì dáwọ́ fún ọ nípa jìdáadà wọ́n rí fún mọ́kù kárí ni wọ́n sá gbogbo wọ́n da wọ́n parí báyìí gbogbo àdíjì ẹ̀ bàbá àti ìyá padà àwọn abẹ́rẹ̀ ti lọ pé ọ̀rá ti dára ọkọ̀ tó béèrè adájú ìrọ̀ ni èkejì tọ́gọ́ àdébìnà ọmọ rẹ̀ pé ká gbogbo ọgọ́rùn pé ni wọ́n ní a ń tòótọ́ ìyọ́ tẹ̀yìn láàrin olùkọ́ ní tí wọ́n bá lọ́kẹ̀ lóòkè wọ́n tó lè sáàpù lọ́bẹ̀ ni ẹ̀rí bákan náà ẹni tí ọba tí a fa ìdáfẹ́ bá bínú ọ̀nà méjì là bí dàpá kéèyàn ní síra síra yìí ọ̀jẹ̀ síra tá a ní bọ̀kẹ̀lé ń ba rẹ̀ pé kọ́ máa kó àwọn síra jákujáku náà jẹ́ o àwọn síra tí ò ní sámẹ́jì tí kọ́ máa lọ gbé àlùfóòsù ọ̀tẹ̀jáde àwọn ará ìsù lójú àtúmọ̀já ilé sí gbogbo àwọn síra jákàjáká lọ́tún tẹ̀sí yìí náà ọba kó gba ọjọ́ rẹ̀ rẹ̀ rẹ̀ káàkiri òsì tàjíkù rẹ̀ ó lè di wàhálà ọ̀gá sáré gbọ́dọ̀ ti ọkànú rẹ̀ àti òṣùdà jáde òṣùdà bò yóò jẹ́ àwọn ọ̀sẹ̀ àti àti ìgbọ̀kẹ̀ nípa rẹ̀ àwọn àti wà lọ fún àwọn ọ̀sẹ̀ rẹ̀ tẹ̀rẹ̀ tẹ́ tí àwọn ọ̀sẹ̀ àti wọ́n máa kọ pé ẹ ó ti jáde ní o ó ti kí nínú ojú ọ̀sẹ̀ àti ibi ọ̀tọ̀ tí àwọn ọ̀sẹ̀ àwọn adáde ìbànẹ́ gbogbo àwọn gbogbo àwọn ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ àti ìdí tó wúlò ó nílé lẹ́yìn náà èyí ó tún gba ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó ti gbẹ́mi dẹ́ nínú mọ̀ wọn tẹ́sí wọn ti dájú. Ah, wọ́n ní káàkiri àfi tó lórí tó bímọ ẹ̀ tí mo dé òjijì tẹ́lẹ̀ wá òkè bóyá wọ́n ti kú báyìí. wọ́n tọ́ lọ sí ọlọ́dọ̀ àfa àti pàpà síta jù bóòlù ní òpọ́rọ̀ ló ti jẹ́. òun náà máa lálàgbá káàkiri àdúgbò mi wọ́n á mẹ́ni kọ́ ah, akẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀sìn العقيدة في أصول الثلاثة العقيدة الواسطية العقيدة الصحاوية فجعوا أصول في يوم فاصولي القواعد الأربع أو كذلك بين انترى حديث في مصر أربعين حديثا نووية عمدة الأحكام بلوغ المران أو ترى ذلك ما كان ينفاتر فيك ولكنه آه، بالذات المعاد والإمام كفر نبقى فيكم عقل كان هذا المستثنى وجدت على حنابلة واللي كيف فيكي بكنا نبقى تقوي منقطع كان الرحبية متن الرحبية قولني اللي كيف حالي ولا قولوا بكنا هو تفسير يتساعد دول يفهموا تفسير قولي التفسير من كثير سيناتنا لأن أدوار البيان للإمام أمين الله شقيقي Bákanáà, ọ̀rọ̀ náà wà ní ìdí ẹ̀tọ́ra ní ìdí lábáwá. Ní gbọ́lábá ẹ̀sẹ̀ pọ̀. lálùkọ̀ Kódà, kí ni àkọ̀ á lè fi sọ lórí gbọ́lábá ọ̀. ní àlùkọ̀ á, ìṣẹ́dẹ́dá lórí ẹ̀kọ́ àlùkọ̀ á. Ó mọ fi ní kó rí hàn alhamdulillah aláwọn jò lè lọ. ozi wa wà náà ní pípele rẹ̀ máa dájọ́ ìgbéga ìkẹyàmọ̀ ṣùgbọ́n kọ́ gbóná wá tẹ́sùn yìí ọ ó ṣe kókó pọ̀ torí kí láǹfààní kọ́ á sí yẹn há ní tẹ̀sẹ̀ ọrụ nítorí bọ́rọ̀ ni táà bá bọ́rọ̀ ọlọ́run ọba tú á fi súnlẹ̀ tú súnlẹ̀ lẹ́yìn tó tẹ́kẹ̀ ìgbà bẹ́ẹ̀ bá ti súnlẹ̀ tú ẹ̀fọ́rọ̀ àwọn sàhábà tú tí kì ṣe lárúbá lọ́wọ́ ẹni e ẹ̀fọ́rọ̀ àwọn ọmọ tí àwọn sàhábà tú lẹ́yìn ilé ìpè lábàgà tó àbí àwọn sallallahu alaihi wasallam ìmọ̀ mọ́lẹ̀ ìmọ̀ mọ́lẹ̀ làánà ní gbogbo bíbá yìí wọ́n lọ sí gbogbo èèyàn pátá láàbùn náà rọ̀ ní tọ́ba ti dédé ẹ̀mí a ń tù ìjọba ti dédé ohun tó wà náà pinlẹ̀ ájúlẹ̀ àyàfà nẹ́bì nìkan ní ọ̀sán sàdánù náà rẹ̀ bákan náà ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lá ìwò onímọ̀ ní ọwá lọ bá olùmọ̀ tí ẹ kí ni ìdájọ́ kí ni àwọn àgbẹ̀ pé kílẹ̀ rí ẹbí wò ni wọ́n dáná. ó lè jẹ́ síbi ìsìn bá tù láfà yẹn ṣe ó fi mọ́rọ̀ yẹn wá ẹ̀yìn wò lọ́mọ ẹ̀rọ àtàlàyé kan fún ẹ ẹ ẹ bá ń bá yà yìí tó máa ń fi gélé yìí ẹ ẹ wá sagbọ yìí ní báyìí kí lọmọ sí ní. gbogbo eléyìí náà á sàkíyè sí ẹ dáadáa. sọ adé ọlọ́run ọba ọlọ́run ọba àlejò ọlá tí ó fún wa ní ìmọ̀ yìí ó ti tó yóò wúlò àti iṣẹ́ dáadáa láti fi ti ìmọ̀ náà a tún kí àwọn tó ń bà wá lálejò ní ìlú wa ìjú ní bíbá yìí ní àgbàlagbà àti àwọn àtàjẹ́ akẹgbẹ́ wa tó kọ́ lọ́wọ́ ọba àlejò ọlá tí ó san wá lẹ́sàn-án rẹ̀ ó sì gbé dáadáa yìí sínú mìíràn fàtàmẹ́ẹ̀tì wa يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته